هذا صلى الرجال في القرآن محمد صلى الله عليه وسلم ìkíyàtì ọlọ́ọ̀kún ọba àlẹ́bí àwọn ará ní ọ̀rọ̀ sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá tẹ̀lé ìlànà wọn ti jọ bí ọ̀tí àmà ṣàbáà ó di mẹ́wàá lónìí gẹ́gẹ́ bí pẹ́ńsìlì ètò wáyé látọ̀dọ̀ ṣàtọ̀ òṣòkòtò tó sọ wípé jìnnà tí ó lọ lọ́wọ́ jìnnà tí ọ̀sẹ̀ tó kọjá yìí òun ló jẹ́ ṣàbáwá mélòdì àwọn bí òun sì jẹ ọjọ́ sọ́ndé òkú ṣàbáwá òkú mẹ́wàá ọ̀wọ̀dọ́ọ̀ òkúgbọ́lọ́jọ́ mọ́kànlélógún àbí ogójọ́ abẹ́lọ́ lọ́jọ́ tó wà láyé ọ̀pọ̀ kẹta pé ìbùn ṣe ń tẹ̀lẹ̀ kò kẹ́ lè àwọn táyà àwọn já lórí ìkéde ó fi jẹ sàárẹ̀ àfisí mẹ́tì ọ̀pọ̀ ju àwọn tẹ́tà ìlọ́ba rẹ̀ lọ. ní ilé sọ fún bí ọ̀sẹ̀ àtò ẹ̀kọ́tẹ́ta kí èké lè tó ṣe ní two thousand and seventeen ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ fámìlì làyàwó ń káwókè ìbò làwọn ti ṣe ṣùgbọ́n àyà wa náà káwókè yóò lè nígbà ọdún ìléyà wọ́n sọ pé ẹni òbí lọ́ba ẹni òbí lọ rẹ rán wàhálà àbúkù ara àtúndé jẹ́ wọ́n kẹrẹ wọlé àti wàá rò pé àpáàrọ̀ rẹ ní apá àbáàrẹ̀ àwàlẹ́ àwa rí pa àwọn àwọn àwọn so nípa bá ti jọ mọ́ nǹkan tọ́lọ́run káwọ̀ mọ́ òun lè fàyà á dáwẹ̀ ní ìdè láì sàrámà á sì jẹ sàárì á sì sinmi á sì lè sọ̀rọ̀ jẹ tọ́lọ́run tó gbà lẹ́sẹ̀ fún wa gbogbo àwa tí a bá jẹ àwọn ọdún tó lọ nínú ẹ̀yẹ màá ẹ̀wọ̀n lójú ẹ sì ní odidi ọjọ́ mọ́kàndínlógún ìkójọ láti gbà padà kálukú náà lọ ìyàwó rẹ̀ tó bá délé ṣe àjẹ ọ̀dọ̀dọ̀ nǹkan sọ́rọ̀ àti bí àdìdì àwọn aráńṣà ọ̀bí àwọn àárín Buhari òun á máa jẹ ààrẹ sọ́rọ̀ tó wọ́n padà sọ nínú ọ̀gẹ́ni ni ṣàbán àti náà sí lásìkò láti a náà bóyá ara wọn bóyá travel àbáwọn nǹkan míì a wa ó máa ń gbá àwẹ̀ pọ̀ nínú ṣàbán ó dà ìyá wa Aisha ó ní kánò yẹ sùúrù ní kúlà àdàbí àwọn afẹ́ gbà kan sòtòrí ìpínlẹ̀ sọ pé ẹjọ́ kan àdúgbò méjì po rọ̀mọ̀dọ́n tí bá ti ṣùgbọ́n kan àdúgbò méjì àwọn tó ká tí ń gbà tẹ́lẹ̀ lẹ́yìn eléyìí abẹ náà àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ ìfẹsọ wọn lẹsọ wọn gẹ́gẹ́ bí tí mo gbọ́ tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan bóyá bí ọdún méje sẹ́yìn òun ni wíwò tó bẹ̀rẹ̀ pé láti máa to inú fámìlì mùsùlùmí láti máa to inú ilé ọjà tó bá wà tá a jọpọ àtìyàwó ká máa kóra wa jọ ká máa wá gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí wọn jẹ kẹbi ọdà ilé eléyìí ara tí ẹsẹ tó fara mọ́ òun torí tá a bá ń sọ̀rọ̀ àlùmùsítámà tá a bá ń sọ̀rọ̀ àwùjọ kò sí ní tí bí àwùjọ ti àwọn fámìlì rẹ̀ náà àwa náà là ń bọ́ sínú àwùjọ láti àwùjọ àtẹ̀káwọ̀ fámìlì wa láti lè dá àwùjọ ló ṣe kéde àwùjọ ń dá bí fámìlì bá ti lè kò sí àwùjọ abala tí wọ́n ní ká gbéyẹ̀wò torí ti ń jẹ́ dáwà náà ó gbọ́dọ̀ wà níbàámu tí ń ti ń ṣẹlẹ̀ lónìí kéèyàn ọmọ máa ń sọ ọ̀rọ̀ tí ò rẹ̀ ní báńkì báwọn èèyàn wọ́n fẹ̀ máa sùn lọ èyí tí ò bá sùn gan ẹ̀nu àní ọmọ lọ tọ́lẹ́ẹ̀tì so èyí tí ò lọ tọ́lẹ́ẹ̀tì lè lọ ra bí a bí kúlíkúlí sọ̀kò wàrà náà fi panu díẹ̀ díẹ̀ tí ó ní ẹ̀ bá tí ó rẹ̀ ní bá ń ṣe nǹkan rí tẹ̀lé nínú dìde lẹ́nu so a gbọ́dọ̀ wo ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ ìyẹn ni ó rẹ̀ ní bá bàbá làbáwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní ká sọ̀rọ̀ nípa fàṣírù ìfàkẹ̀ ìlapa tí ó sì máa ń ní wọ́n máa ń ní níbo nínú albaitul muslim ní mùsùlùmí jẹ́mọ́ ìfẹ́ pé bá fẹ́ yẹjú gan ni pé fámìlì wa ṣùgbọ́n àti rẹ̀ pé fámìlì afẹ́ akọ̀ àmọ̀ náwó ló fámìlì àmọ̀ ṣètò àjẹ àmọ̀ àràsọ àsanwó iléèwé àwọn ọmọ àlọ iléèwòsàn àtàwọn nǹkan mìíràn tó tó ṣe kéré tó jọ. nínú ẹbí wa àwa náà mọ̀ kẹ́gbẹ́ nínú tí ń ṣẹlẹ̀ lóòrùn léèfì ọba ti pa kókéré o tọ́lọ́ọ̀.

tọ́ba dáwọn ìlú ní ibi sáájú alẹ́ bí gan mélòó lù wọlé òkè jẹ ńlẹ̀ tọ́ba dá àsìkò jẹ wọ́n kẹ̀ pé eh, kéde kan su kéde kan nọ́mbà sósòsò wọ́n ti ní nọ́mbà wọn lọ́wọ́ wọ́n gbòó jẹ ní fún ẹ ní ìsìn gbogbo sẹ́yìn pé tó ìlú tiwa yìí kọ́lọ́ wọn sàánú ìlú ti fi jí dáná tójú ó ti àwa sán rẹ̀rẹ̀rẹ̀ tẹ́ẹ̀fẹ́ kó ti kọ́ ba yé yẹ̀ jẹ ó ti di pásítì smoka tẹ́yìn ó ti mú èéfín yó tí ó sì wá rí sí pé tọ́lọ́ ní kó wọ́n máa fi ti kékeré òkú dáná ìlú tó ti fi gíga náà búrẹ́dì táwọn ayé ti advance ẹni pé electric oven òun náà ń lò ní ìsìn ṣùgbọ́n tuntun wa ti ṣe tí wọ́n fi dáná búrẹ́dì igi tọ́jà pàmò tí wọ́n á ṣe búrẹ́dì mo ní ẹnìkan tó ṣe búrẹ́dì kò síjọ́ tẹ́ rí ojú rẹ̀ wá ìtù yọ ọ̀pọ̀ ni fẹ́ẹ̀sì rẹ̀ ò sì jọlọ ní olè jọlọ ojú tí fẹ́ẹ̀sì náà dojúmọ́ ẹ lọ wọ àwọn tó yẹ pé búrẹ́dì oúnjẹ náà ṣe ojú wo ìjọlọ kò lè jọlọ mo ní òtù jọlọ èéfín sọtáyé ti dájọ́ ni pé éjì rẹ̀ ìjó bẹ̀ ẹgbẹ̀ sínú oògùn electric oven yóò tẹ̀ bẹ́ẹ̀dì yóò tẹ̀ jẹ́ tí ó tún dùn tún kéde lọ ilé ìṣe lọ. tó èyí tó sì bá ti wà èyí ọmọ ara wà fẹ́rẹ́ kan kí àwàlá ìyá ń jẹ àwọn eléyìí tó bá wá rí tó súnmọ́ rọ̀ wọ́n wà fẹ́ rí tààmù pé àràmù ní kéde tó ṣe nǹkan báyìí. so ìgbà tó bá rí bẹ́ẹ̀ a fẹ́ gbéyẹ̀wò ipa tó sì lè ní nínú ẹ̀bí àwa mùsùlùmí kí wá ní alhamdulillah islami dídù báyìí kí ni islamic solutions tó fi já sí pé òsì ò lè kó bá ẹbí tiwa nígbà afẹ́ sọ̀rọ̀ lábẹ́ rẹ̀ àwọn agbẹ́rin tá a fẹ́ gbé yẹ̀wò pọ̀ màá wá máa mú kéékèèké nítorí àsìkò tí oṣù kan jẹ́ kí n mọye àsìkò tí náà ló torí tọ́lọ̀ kí ló gbà ìṣọ̀nà aláìsí tí mo ti fi gbà. alákọ̀ọ́kọ́ gan ni ká kọ́ sọ kí ni jẹ́ òsì gangan alifakuru dó òyìnbó tí wọ́n fún wọ́n fún ní recession ní English tí wọ́n fún torí pé yẹn ni flag tá à ń lò sí economic recession òsì sì tún débẹ̀ kó tó lè jù bẹ́ẹ̀ ló ń gbà mí torí gbọ́dọ̀ mú economic recession àwọn àfọ àmọ́ ìpínlẹ̀ àtàdáhùn ti sọ ọ́ di kí ètò ọrọ̀ ajé kọ́ dàrú kó polúkú lóṣù kọ́mọ yẹran tí tá a bá wá ń sọ̀rọ̀ òsì nínú manifestation pé recession wà nínú òní táàpù mọ̀ pé tó ọrọ̀ ajé dojú nínú òótọ́ ìtẹ̀mí ayé olùsù làwọn èèyàn ó ṣe kéde òun òun ni wọ́n rọ̀ gbé àwọn àfààní ọ̀fẹ́ sí definition kan tó jẹ́ kó wà generally acceptable lórí ọ̀rọ̀ definition ìtò fani wípé wọ́n nítorí pé lè ánà ní bí a tàkìtàlì wá àwálù náà tàkìtàlì fún àìsàn sẹ́ẹ̀rí àwùjọ tí kálukú wá ń gbé ọ̀yàtọ̀ ìṣesí àwọn individual tá a fẹ́ sọ pé sólòsì ni wọ́n àbí wọ́n ń sólòsì sósì bá wọn ń fẹ́ra àbí ọ̀bá wọn fẹ́ra òun náà ṣe kéde o ó yàtọ̀ ẹ jẹ́ kí n má pẹ̀lẹ́ wá. téèyàn bá wà ní èkó bá a ṣe ń sọ̀rọ̀ yìí lápẹ̀rẹ̀ ọ̀kadà tí yóò gùn ní ọ̀nẹ́dẹ̀ẹ́ra tó bá jẹ́ bàbá tá a ti lè rà ọkada tó gbọ́dọ̀ dẹ́gbẹ̀ẹ́ rà lẹ́kọ̀ọ́ bí táàtì náírà lóògùn ìbàdàn ọwọ́ àwọn ìgbìyà fifty náírà sẹ́gbọ́n tí mo sọ yíjọ náà ń àwọn. sẹ́ẹ̀dọ̀ pé tètè bá ń lọ sí ibi tí màá wọ ọ̀kadà kọjá ni màá wọ ní kéde o ìbàdàn tí mo bá ní one thousand naira lọ́wọ́ èmi nìkan sí ti ìyàwó màá wọ ọ̀kadà ọ̀nẹ́ náírà lọ ọ̀nẹ́ náírà lọ nìbàdàn ó kú èso ọ̀nẹ́ náírà màá fi jẹun tí má sì bọ́ lálẹ́ màá tó ní one thousand ní ìmúbọ̀ mo lè mọ̀ tí ìṣòro èsì ìbàdàn ṣùgbọ́n tí n bá wà lẹ́kọ̀ọ́ kí ni níjẹ̀ náà olùsùnmí ní torí ti bẹ́ẹ̀ lé mọ́tò tún ọ̀nà tó rẹ̀ dìbọ̀ ìtò o lè mọ́tò o ráìsì tẹ́lẹ̀ ọ̀sà rírà nìbàdàn seventy naira ẹ̀wà thirty naira ọjọ́ ten naira tí máa ra pure water ten naira tí tọ́jẹ́ one hundred ten naira tí máa yó ó lè jẹ́ three fifty máa rà lẹ́sẹ̀. so definitely tá a bá ń sọ̀rọ̀ òsì kèé ṣe iye owó tí mo ní dání àbí iye owó tí ń bẹ lákàntì mi la fi ń wọ̀n kí ló ń ṣẹlẹ̀ láwùjọ téèyàn ṣe kéde o téèyàn gbé tó máa wò ó ọmọ ìyá wa kan láìpẹ́ ìlú kókó ìlékù tó wá gbalé sí ìbàdàn wàláì ní ìbàdàn ilé four bedroom flat lèmi ń gbé lọ́wọ́ bí mo ṣe wà yìí hundred thousand ni mo ṣe ń lóṣù ní ọdún four bedroom flat tọ́lẹ́tì mẹ́ta òun ló ní ó sì ní kíchìnì tó tóbi kíchìnì tó ní stọ̀ ọ̀gbọ́n mi one hundred thousand naira lọ́sọ̀ lọ́dún máa gbọ́ mi ọ̀kan náà ọmọ ìyá wa òun gbà máa gbọ́ mi ó ní fẹ́ lórí àdúgbò lérí àtiwá ní muslim àwọn àdúgbò mi náà bẹ́ẹ̀ bá dẹ̀ bẹ́yà bí challenge bẹ́yà bí ìwòrò tẹ́gbà bí akọ olùkọ́ náà lọ́bi three fifty thousand lérí àwọn muslim náà ẹ̀rẹ̀ kan gba three bedroom flat láì bẹ́ẹ̀ ó gbà ní hundred thousand naira sọ̀rọ̀ fẹ́ nìsí tẹ́tì kan bá ní two hundred thousand lọ́wọ́ ní Ìbàdàn tó bá gbalẹ̀ hundred thousand yóò fi hundred thousand yóò fi kí yóò fi fọ́líṣì ilé irú èdè lè bá hundred thousand ó lè jẹ́ five hundred thousand ní lẹ́kọ̀ọ́ so ẹ bá ní five hundred thousand so lè jẹ́ olówó ní èkó olówó jẹ́wọ́n sẹ́kẹ́ lọ sáǹdì báwọn kèsì designation kan tó wà generally accepted ọ̀rọ̀ òsì ní í ṣe pẹ̀lú àwùjọ àti kí ni o individual ẹ tó máa wò àwùjọ mo ti kọ́ sọ òkúrò káàkiri kíkà àwùjọ ìjà àwọn individual èmi ò ní mọ́tò ṣùgbọ́n mo ní generator tí bá fẹ́ ra fẹ́ fóònù tí n bá ra pẹtrol lápẹ̀rẹ̀ bí a bá ra pẹtrol kákàdé one fifty litre tí n bá ra pẹtrol four hundred and fifty naira three litre yóò fẹ́ five to six hours jẹ́rọ sójà bí òye ẹnìkan ó ní jẹnẹrétọ̀ ó tún ní mọ́tò pẹtrol tó ń lò lójúmọ́ pẹtrol one five ni sóòfùwé èmi ní pẹtrol kéde òun four fifty so tó wò bá ní two thousand lọ́wọ́ olùsìsì ni kò tí ì lówó lọ àti individuals náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òsì bóò láti wá lọ òsì ó ti aláwọ̀ fundamental faith concept tọ́gbọ́dọ̀ jáde làwọn àfọ́ àṣemú àwọn ìtumọ̀ oríṣiríṣi wa fún òsì ṣùgbọ́n èmi sọmọ aláìsí gbogbo òtúmọ̀ sí mẹ́ta nínú tí mo fìfí àbí alákọ̀ọ́kọ́ àwọn jẹ́ òsì gan wọ́n ní wúwà ádámù lè dọ́rọ̀ al-asasiya min maskan wa malbas wa ta'am wa ghayriha wọ́n ní bá a bá ń sọ̀rọ̀ òsì ìtí ń jẹ́ bẹ́ẹ̀ òun ni inability àìlágbára àti àti ṣé kí ni o àti rí nǹkan tí èèyàn ń fẹ́ àwọn nǹkan tó oníbùkátà sí táwọn olóyìnbó máa ń pè ní basic needs or àwọn nǹkan tó jẹ́ of life àwọn nǹkan tó jẹ́ pé ọ̀sẹ̀ tí ò lè kúta àtà sí bó ṣe kó olóró jẹ́ báyìí sátó ọba yé kékeré ó sì sáwọn nǹkan o sí tó kéré o àwọn èèyàn ní ìlé gẹ́gẹ́ bí kíni ṣé èèyàn sọ pé mo ráyé sá kọ́mọ wá abẹ́ kọ́mọ gẹ́gẹ́ bí kéèyàn ọ̀dọ́ lágbára àti lè gbé tó sẹ́yìn pé èkó làwọn ilé ìgbè àwọn èèyàn sì sọ abẹ́ bíríìjì dìde lẹ́gbẹ́ àti ìjọba rí lórí èdè ìwò rẹ̀ àwọn èèyàn bí ò lé gbé inú mọ́tò mọ́tò ibi tó bá bá wọn mọ́ ẹlòmíì ń sọdọ́ mọ́sálásí káàkiri tó bá sọ kámpọ́ọ̀sì kan lónìí yóò sọ kábàbà àti fúnra tó kí ló ń ṣe yọ̀nà wá pààrọ̀ kámpọ́ọ̀sì ẹgẹ́ ẹlòmíì yọ kẹwò bìkan tó bá ní gbẹrẹgbẹrẹ àwọn awúsá náà pọ̀ bẹ́ẹ̀ lọ́kẹ́rẹ́sẹ̀ ní yàyà kéde kẹwò náà bá rọra súyà kọ́sàbìlẹ̀ náà sọ pẹ̀lú wọn. kéèyàn ọmọ làgbára lórí ibi ọfẹ gbé ọmọ lè gbé ibi ọfẹ lọ́rùn wà mẹ́lbà èyí ò lé wọ́n sọ. sẹ ìpáwò yẹn gbẹgbẹ kí ni owó wọn sọ ṣùgbọ́n èyí ọ̀nà sàánú jẹ̀mọ́ ọbẹ̀ láàrin tiwa náà nígbà tẹ́yẹ̀ bá rí ẹlẹ́yà tí tó wà láìsí ọwọ́ márùn tó ti kọwọ́ méjì mẹ́ta àáfà ìwọ̀n bá sọ bá àáfà wọ̀ gbogbo kí ni o ti aṣọ ti gbó tán ìlà ó ti gbogbo tó ti èyí ó gbé lára àáfà yìí àwọn àfáà ní ti ń jó sí lọ àti tọ́ba tó jọ bẹ́ẹ̀ sẹ́ni wọ́n mú nǹkan mẹ́ta wá ní òsè ilé gbígbé èyí ò ní ṣẹ́lta aṣọ wíwọ̀ kúlóòdì àti kéde oúnjẹ jíjẹ èyí ò ní sídè tó bá ti di pé èèyàn lágbára lórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ olùsùn jẹ́bẹ̀ sí la pé olùsùn owó ilé rẹ̀ ti ń dìbò sí la ló pé àfà wàhálà ìgbówó tó lọ́ọ́ bẹ́ẹ̀ yílá ní o ọlọ́ọ̀lọ́sọ ó ti jẹ́ owó ọdún lálọ́dún wá sóṣù owó onye kejì ó ní àbá wà láì tọ́lẹ̀ ní kékeré kan máa pa lọ́ọ̀kì yàrá yìí àbá àbá sáré yìí báwọn ọmọ ìyá ti ṣùgbà àánú gbà á ti gbọ́ ọkọ̀ ẹlẹ́ àwọn ilé wà ilé tó owó ilé tó ti wo o ò níbi ilẹ̀ ó sí ní. èyí láàárọ̀ kí ni lálẹ́ èèmọ̀ ọwọ́ àdàtà ó lè ti sísẹ́ kò tètè kọ́ lọ́wọ́ láti àbó tètè tètè àbá yẹn ló ń ṣe tuwa ní nígbà tí òsì bí ọjọ́ wà láyé tí báwo èèyàn fẹ́ra là ń sọ yìí a àfa òsì lẹ́nu òlu yìí ìlọ́pàá tọ́tẹ́tẹ́ ló ní ìdí orí bára ṣé bára ò solution ṣé ká mọ̀ tọrọ fún bàbá tèmi solution ẹ̀ rí àwọn èèyàn ọ̀rá sọ tọ́tẹ́ wọn lọ́rùn wọ̀ ìlọ́pàá tọ́já sí tẹ́lòmíì tí èèyàn bá rí àmì èèyàn ó ṣe é oróbìn tó jẹ́ pé lẹ́kọ́ọ̀bù tó lò gbogbo lẹ́kọ́ọ̀bù ti fè ó ti transparent kò ní ní kó ojú ẹlẹ́ abẹ́ ẹ̀fẹ́ yẹ̀yẹ́ o sì nílẹ̀ mo ti lẹ́lẹ́ akẹ́kọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ tó bá àfa àti ẹ̀ sọ̀rọ̀ àfa àti ọlọ́sà ní ẹ̀wọ̀n náà ó sì gbowó lọ́wọ́ àfa rẹ̀ wọ́n sì ra nìkọ́ọ̀bù wọn ra dúrọ̀pù wọn ra sọ́ọ̀bù kódà ó tó ra pẹ̀lú ó sì gbé fẹ́lẹ́ akéjì jẹ pé àfa mi ló ní gbígbé ẹ mọ́ sọ fún yìí èyí tí mo fún ọ ṣe yẹ̀yẹ́ òun ṣe yẹ̀yẹ́ ọmọ ẹ̀yà rẹ̀ ṣé ojú àgbàwé àlùjẹ náà bẹ́ẹ̀ ó sì rí àwọn àbá rí pé òsì òun gẹ́gẹ́ nìyẹn tó bá ti rí pé kí ni o àwọn nǹkan tá a níbù kà á fà sí ó nira èèyàn lágbára àkírí òsì lọ. àwọn ní ìmáàmù Málíkì àti ìmáàmù Ṣáfì àwọn ti ẹ̀kọ́ lótùmọ̀ mẹ́wàá wọ́n ní ti jẹ́ òsì òun náà ní wúwà aláyẹ́múlíkàlì ìsà mẹ́yẹ̀ sí ìmínà náà ṣẹ́ẹ̀tì definition ti mọ́mọ̀ ẹ̀lẹ́kí àti ṣàfihì tá a bá lò gbogbo wa tá a máa bí lòlò jẹ́bọ́ sẹ́gbọ́n ti mọ̀ sọ yé definition alákọ̀ọ́kọ́ ó pọ̀ sí àwọn kan bẹ́ẹ̀ nù wa bá a fi jókòó ìwé èso lò torí pé àlàmú owó olé ọ̀bẹ́yẹ tó ti kọ́ nínú wa ọ̀bẹ́yẹ tó jẹ́ pé kò tiẹ̀ tí ìmọ̀lé owó olé kẹ́kọ́ tó dùn owó mi ìdíkiri o ti wà nílẹ̀ wọ́n sì rò jẹ́ẹ́jẹ́ wọ́n sì rà sọ ọwọ́ tó a sọ pé owó oṣù náà àwọn olùsí tá à ń sọ bẹ̀dẹ̀ ní àáfàá ní ti ń dótì ìmáàmù Málíkì àti ìmáàmù Ṣáfi'í àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n lóun ní kọjá sí pé kéèyàn ìtótó wọ́n ti sọ sí ṣe ìjàmọ́ ẹ̀gbọ́n mi yóò ní ìtọ́pẹ́tẹ́pẹ́ kí ni o máa yẹ sí yìí nílẹ̀ náà ìtọ́ máa tó yẹ̀ nínú tẹ́bá ní mọ́lù mọ́lù èso owó properties belongings tọ́láwọ̀ yẹn lọ́sẹ̀ tẹ́gbẹ̀ẹ́ mọ́lù torí pé owó la fi máa ń ra gbogbo nǹkan yẹn náà ti máa ń fẹ́ máa lù lówó máa lù bẹ́ẹ̀ ni pé máa lákà ìtọ́já sí pé wọ́n lò ní òun ní jẹ́ máa lù òun ni pé ilé èèyàn ni ilé èèyàn tó máa tó yẹn nǹkan tó máa wà sọfíṣẹ̀ tó máa wà náà kéèyàn ọmọ ṣe kéde o kéèyàn ọmọ ẹ̀ máa gbọ́ ni o ẹ̀kọ́ yá three bedroom flat yìí ó ti níyàwó méjì o ti lọ́mọ mẹ́fà ẹ̀ mẹ́jọ àtàrà wa jẹ kò tó ọmọ ọkùnrin wà lọ́tọ̀ ọmọ obe yàrá méjì ló fáwọn ọmọ ẹnìkan ìjọba sọ yà tó yìí ọmọ ọkùnrin yàrá kan ọmọ obe yàrá kan ìyàwó kìíní yàrá kan ìyàwó kejì yàrá kan ìwọ́tọ̀ ọjọ́ kan náà yàrá kan yàrá ti bẹ̀rẹ̀ yàrá ti máa o sì àdúgbò jẹ́ pálọ̀ ojú kéde o ọ tó wà kò fẹ́ kéde o yàtọ̀ sí pálọ̀ ṣẹ̀rí àtọ́fẹ́ká ní yàrá kan lọ́pọ̀ báwọn àlejò olè náà ṣe fi lóru tí wọ́n olè náà dé sí so definitely olè sí ní òtí ìlú tó pọ̀ jẹ́nà ṣe tá à ń sọ yé ní ìsìn definition kejì ni ẹni tọ́jọ́ pé tó ó ní nǹkan lóòótọ́ ṣùgbọ́n kò ṣe kí ni kò wà sọ̀fíṣẹ́ ìmọ́ lórí òsì náà lẹ́yìn definition kẹta definition ìmọ̀ màbúà ní ìfàlù èyí ò lágbára á tá a bá tiẹ̀ wàá lo èyí ò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lẹ́yìn àwọn bẹ́ẹ̀ àwọn tó kó wọ nàìjíríà jẹlẹ̀ kan àbáwọn tọ́lọ̀ bá bá bàríkà bísíǹsì wọn tóbi pé wọ́n yọ tàkà definition yẹn àwọn gbé lórí tàkà ni kí ló pè sí mẹ́ wọ́n dà lùfà tú wúwa ádámù mílíkì nìṣọ́ọ̀bù zaka wọ́n ní bí tó sì ní pé ẹni tí ọba ní owó tí zaka wọ̀ lọ́wọ́ wọ́n lòun ló lò ó sọ kéde sábà wọn wọn náà jókòó ẹni tí ọba ti ní one million lákàntì nínú àwọn tá a dókòó kí ni jẹ̀mọ́ olú bẹ́ẹ̀ ni kẹta láwọn tó ní one million bóyá bí àwọn owó tán rí kò yìí àwọn owó tán rí káàkiri Kaduna bóyá bí àwọn eléyìí olè òní lórí ṣẹfẹ́ pé one million ó san báyìí sínú àkáǹtì ẹ̀ tọwọ́ kan kò ṣe kí ni o tí ọ̀kan rárá tó di ọdún kan ajẹ́pẹ́lẹ́ ìlú ni ó ṣe kí ni o ṣùgbọ́n declaration ìgbàpá òun nìyẹn méjì àkọ́kọ́ ó ṣe kí ni o ó wà mọ̀lẹ́ ọ̀sẹ̀ ẹni tí ò ní àwọn basic amenities àwọn necessities of life àfẹ́tọ́já pé ó nílò tó gbà kó ṣe nílò òtó olùsìnlẹ̀. ṣé ẹ wá nípa bá ń sọ̀rọ̀ òṣù àwọn tí wọ́n rí sí ètò ìtọ́jú ọmọwà ajé lágbàáyé pẹ̀lú àwọn ìwádìí tí wọ́n máa ń ṣe wọ́n fi àwọn fáàkì kan síta nípa ọ̀rọ̀ òṣù èmi wá mú díẹ̀ bẹ́ẹ̀ tí mo rí bọ́lẹ́ níwájú pẹ̀lú wọn bá táwa ń sọ lónìí wọ́n ní alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ mọ olùsí ìjọba ẹ̀rọ ẹ̀kọ́ nípa ajá wọn wọ́n lẹ́nu tó bá já sí wípé ìtọ́nà lójúmọ́ kò tó dọ́là kan fẹ́ẹ̀ bá ti pọ̀ lélẹ̀ ìdẹ́ ìsáyà kùránì àwọn tí ń ṣètò ọrọ̀ ajé ní kéde o àgbáyé ẹgbẹ́ dọ́là náà wọ́n fi lọ́jọ́ tí dọ́là bá ti wọ́n ó ti àfẹ́tì wá nàìjíríà wọ́n gbèsè dára lórí kéde o lórí dọ́là dọ́là kan ní ìsìn ìtàrà three hundred naira ṣé mo gbà àbí mo sì ilé ìtọ́ba jẹ́ ti bank rate tí èsè ti àwọn oní yellow and grey market fẹ́gẹ́ẹ̀tì lè ṣe dọ́là kẹjá ní three hundred naira ó tọ́ sí fẹ́ kó lè ṣe calculate ló ṣe kéde o ó tọ́ sí fẹ́ tí ọ̀bá lè jẹ oúnjẹ hundred naira láàárọ̀ hundred naira lọ́sàn-án hundred naira kéde o alẹ́ wọn ló ló sì lé ẹgbẹ́ tó lè ti mọ́ lójúmọ́ ẹ má ṣe ní fẹ́ẹ̀kì owó oúnjẹ nìkan là ń sọ wo nígbà ọ̀bá náà three hundred ẹ̀sẹ̀ fóúnjẹ owó ilé owó aṣọ owó àwọn nǹkan ní ìta aṣọ ṣùgbọ́n díẹ̀ náà ẹ má nǹkan yìí jẹ ọ̀pọ̀lọpọ̀ èyí lẹ́tọ́ tó yọ ọ̀rẹ́ ìlú láti ra búrẹ́dì ọ̀rẹ́ sí láàárọ̀ dalẹ̀ ẹgẹ́ ti ṣùgbọ́n tọ́lọ̀ bá ọmọ ẹni tó wọ́n tó àlè kó ló tó kan náà nínú àwọn ìwádìí síta wọ́n lẹ́ni tá a lè lóṣù òun lẹ́ni wọ́n ní ó wà lesser than six hundred dollars six hundred dollars lóṣù tá a bá lo three hundred naira yẹn tí mo sọ lẹ́ẹ̀kan jẹ́wọ́ sẹ́yìn wọ́n túmọ̀ six hundred dollars yóò náà èdè tó ju eight thousand lọ bí around ìtù bí around tá a bá lo three hundred times kí ni o six times three two òdo méjì òdo méjì that would be one eighty thousand naira one hundred and eighty thousand yàrá ṣe púpọ̀ sọ́yé one hundred and eighty thousand mélòó ní gba one eighty thousand ló wà lóṣù yàrá ṣe bá ń sọ́yé ní ìpè tọ́jà pé yóò lè sọ pé kò sẹ́yìn pé dọ́là kan lásán pé ẹnìkan ọ̀nà lẹ́ẹ̀kan dọ́là mi wọ́n yọ pé àti ọ̀tá ìyàwó ìwọ náà lọ́ọ́ máa bí i ó láwọn nǹkan bíi tí wọlé ọbẹ̀ kíta fò ẹbẹ̀ ra kàkà sínú ilé wọ́n lẹ́yìn tó bá ti jẹ́ pé tí wọlé fún lóṣù ó wọ six hundred dollar àní kàkó lóṣù sẹ́yìn pé láti yí sówó tiwa ilé ìsè èèyàn mélòó ní owó rẹ̀ ó sọ lẹ́dọ̀ àti lóṣù ẹgbẹ̀ kò sí pọ̀ nàìjíríà. dẹ́ńtì tó bá ti ní ìtàn bíi tàbí pé about last ten tá a ṣe nàìjíríà population wa nàìjíríà ìtara one fifty million ẹ̀wọ́n tó ní wọ́n ṣe mí láìpẹ́ ìfọ́lọ́ bá ní orí ìdílé òfin tó ń ṣe ṣùgbọ́n ká lo million àwa tá à ń gbé nàìjíríà àwọn tọ́já sí wípé wọ́n ẹ̀ lé ná dọ́là kan lójúmọ́ wọ́n jẹ́ fifty four point seven percent àwọn tí wọ́n ẹ̀ lé ná dọ́là kan tí wọ́n lé lọ́sí ọ̀dẹ̀. tí ẹ bá dáwọn ìgbèríko àbáwọn àwọn tí wọ́n lé lẹ́kìlì ọ̀dẹ̀ lójúmọ́ wọ́n kọjá àdàjì àwọn àtàgbé lóòrùn wọ́n ti tẹ̀jọ́ ní àwọn èèyàn ní tó wá rè they are from northern part of Nigeria àti ilẹ̀ haúsá náà ti wá òsì bẹ́ẹ̀lì haúsá táwọn ẹ̀ka bá ń sọ pé àwọn ìjọba tó ti jẹ́ èyí wọ́n tó lé haúsá àti ó délé haúsá ilẹ̀ haúsá lè fi ti sáà àwọn múlá dáa wà táà lọ ṣe lẹ́mkà wà láì àwọn èèyàn sọ́fà ní haúsá àwọn olóṣèlú wọn náà kọ̀rọ̀ wọ́n tún fẹ́ kọ̀rọ̀ jà wọ́n ti wá bí i àwọn kẹ̀lú lówó wọ́n yẹ owó tí wọ́n bá lọ́dọ̀ wọn tó wà wá fi àkókò kankan ní ìlú gbogbo wọn tó bá bẹ̀rẹ̀ sí ní púrọ́ọ̀bù wọn kò fẹ́ tábí àrùn lérò ló wọn èdè gbogbo àwọn ṣèkàrà wúni gbogbo àwọn kwakwan sóni gbogbo àwọn gòjì ewé ni dúkà àbáyọ̀ yìí mo ti yóò bẹ̀rẹ̀ ìbísà sùkú ìyàwó gọ́ọ̀mù ọ̀gẹ̀rẹ̀ ìbísà fún mi àwọn eléyìí pọ́kẹ́tì yóò bẹ̀rẹ̀ tẹ̀síọ́nì ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àwọn tó sì bá a sọ̀rọ̀ àìsí nàìjíríà ni mò ń sọ yìí o níbo náà ti wá jẹ̀ náà ní haúsá èyí olóò ti kílẹ̀ àbáwá náà ibo làní mọ́ jìrì ti pọ̀jù ibo làwọn ọmọ ti tọrọ bára ti pọ̀jù ibo làwọn afọ́jú ti pọ̀jù ibo làwọn tí ń ṣe rádà àdá ti pọ̀jù. sọ ló fi já sí pé àwọn olórí ilẹ̀ haúsá kálá bára àwọn àfáà àgbẹ̀ náà lọ bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn they are garrulous okay wọ́n lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn leaders wọn nítorí ẹ̀kọ́ ṣe wọ́n ẹ̀rẹ́ ṣe èkúrú àwọn tó ti dìpò náà lọ́tọ́ tó jẹ́ ní àárín ìsìn ọ̀rọ̀ ti pọ̀ jù ọ̀rọ̀ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ pọ̀ ju ọ̀rọ̀ díẹ̀ iṣẹ́ tó pọ̀ ẹ máa sọ̀rọ̀ lójoojúmọ́ tó à nídìí ọ̀rọ̀ tó pọ̀ ìjọ òun lẹ́mọ́ káwọn tó bá fẹ́ àtìfù láyé àwọn tó jẹ́ àtìfù àtúnwé sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ díẹ̀ iṣẹ́ púpọ̀ ni pẹ̀sọ̀ olóyè tó jẹ́ bísọ̀ àjáǹbù èdè ó báwọn yẹn fi ọkọwọlé ẹgbẹ́ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ yóò bọ́ tọ́lọ́ èdè ṣe ní jáàbù lọ́dún yìí wọ́n pariwo kíní gàgàgà tí change ọba tẹ̀lẹ̀ yọ ọkọ̀ nira díẹ̀ population for Nigeria is one point seven million ti kẹ́rẹ́ population yóò rẹ̀jísà ní Nàìjíríà àárín oṣù kan sì àwọn afáàlú yọ́ ma wòye rẹ̀ ni tó àtàwọn sí wọ́n sọ̀rọ̀ jù wò lè achieve wọ́n mọ̀ dábọ́ gbogbo tó fẹ́ ṣe àwọn ọ̀pá tó fi wọ́n ti mọ̀ ẹ́ tó o ní àwọn sábì òfin tẹ́tí ní owó tó bọ̀sùn ní nàìjíríà gẹ́gẹ́ bí ìwádìí wọ́n tó wá ní pé nínú àwọn tí ń gbé nàìjíríà yìí bó ti padà wá sí nàìjíríà àti wa onípa ọ̀rọ̀ sí wọn wọ́n láwọn tó lé ní ìdajì òun lọ́sẹ̀ mi without electricity why the rest rely on expensive generators àwọn tó tún lé nígbà jù wọ́n ti ẹ̀ láfẹ́ ìná rárá kò sí lẹ́ àwọn tó tún wá ní mẹ́nà jẹnẹrétọ̀ ti náwọn lówó òun náà ṣe kí ni o ah, ọ̀dà kí ọ̀dà fi jẹnẹrétọ̀ rẹ̀ tàbí ìdàgbọ́gbọ́rọ̀ ẹ̀rí lò ẹ̀rí lò ẹgbẹ́ rẹ̀ sọ lò jẹnẹrétọ̀ la fi ti wá àti ìnáwó báyìí sẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ sọ yìí ó rí dàbí òdì bẹ́ẹ̀ kálukú náà lọ́wọ́ ló lé rẹ̀ owó tá a fi ra pẹ́tò àwọn nẹ́pà wá sùn gbọ́dọ̀ sí níjọ́ kan mo jẹ́ mo ní wà láyé kan ṣe kí ni pọ́blẹ́mù yìí kẹ́ ẹ mọ́ fọ́ ánẹ́gbẹ́ kẹ́ ẹ ní ká mọ́ kó ten thousand nínú mo ní wà láyé ó pè wá owó tí mo fi ra pẹ́tò lóṣù lé ten thousand naira torí pé bí orí báyìí tẹ̀mọ́ lórí ṣe máa ń fọ́ olórí ni mo ọmọ iléèwé kan bá dẹ̀ jẹnẹrétọ̀ onídìísù náà làwọn ń lò ìjọ kan làwọn ò fi lo dísù ten thousand ara tí kò sí nígbà bá débẹ̀ ẹ̀ rí àwọn nǹkan tí ọ̀yẹ ká máa náwó sí là ń náwó sí jù àtẹ̀lí choice nígbà bá ti fẹ́ nìyí sè odidi jọ́ mẹ́ta fóònù mi ò lẹ́ lórí mà wà pọ̀ láti rọra lítà one fifty kẹta tẹ̀ lára one fifty ṣé one fifty ó sáré náà kọ́ kéṣì tiẹ̀ nípa ti fóònù mi díẹ̀ èyí àwọn power bank káàkiri ìjọ kan <laughs> àti lápọ́ọ̀bù àtàjì lápọ́ọ̀bù ó fúlù power bank ó fúlù fóònù ó fúlù iná fóònù kọ́ lọ power bank náà lọ àbúrò àti láptọ́ọ̀mù táàgì àti fóònù àti power bank gbogbo ẹ̀ ti lọ kò sí mẹ́kẹ̀kẹ́ ọ̀tẹ̀ èyí àwọn àpọ̀ láti lọ tọ́ra kéde o kẹ̀tró yọ́bọ̀ sóyè wà sí òní wa ní èdè wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní òlu wa ní Nàìjíríà wọn làfẹ́ẹ̀sì sí náà ó sì fa òsì fún wọn ṣe ẹ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jú ẹlẹ́dẹ́ oníṣẹ́ ìrìnàjò nígbà kan ti dọ́lọ́ka sí ìmọ̀ sí Èkó yìí Níbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ń ṣe ọ̀kadà ní èdè lórí wọn àrùn náà ṣiṣẹ́ gbogbo àwọn èsì máa ń ṣe àwọn nǹkan tọ́jú ọmọ mẹ́wọ́n ti jọ ọlọ́kadà nígbà wo ní nǹkan jẹ ẹ wọ àwọn wẹ́dà jẹnẹrétọ̀ tiẹ̀ ní iṣẹ́ ti wẹ́dà tó lágbára ó lójú jẹnẹrétọ̀ tó lè ṣiṣẹ́ wẹ́dà tí wẹ́dà bá bẹ láti pè gbogbo náà yọ̀ọ̀mọ̀ yọ̀ọ̀mọ̀ pè báyìí ni tó náà lo iná tó wà ẹ́bí ṣùgbọ́n láwọn ìlú tí wọ́n ti rọ́wọ́ walẹ̀ sórí bẹ̀ báyìí sórí bẹ́ẹ̀ jẹ́ ló tó wá ń jẹ́ fún yé wa pé tá a bá ń sọ̀rọ̀ pé òsì ọwọ́ ń bẹ nínú òlú o láfíríkà yìí nàìjíríà jẹ́ kan lọ àwọn ìlú tó jẹ́ pé wọ́n rọrọ̀ ṣùgbọ́n ọrọ̀ wọn wọ́n lọ́wọ́ àlọ́wọ́ àwọn tó less than ten percent at the expense of almost ninety percent. ìjọba ìta sọ òòtá abáàmọ̀ ti bẹ̀rẹ̀ sẹ́rẹ́ àwọn ninety percent wà á kẹ̀kọ́ ra wájú àbájú rẹ̀ bù á kẹ̀lọ́mọ̀ àbáwọn ten percent sẹ́yìn mẹ́wàá lè dé èèyàn sẹ́yìn kan lè dé èèyàn mẹ́sàn-án ìtumọ̀ tó ń sọ nìyẹn o ibo ṣe rí àwọn tó ṣe dájọ́ lọ́dọ̀ tèmi gẹ̀rì táàkì ìdẹ̀mọ tó ta kù àwọn tó wọ nàìjíríà lọ wọ́n tó two percent ten percent wèrè wo àwọn tí owó nàìjíríà ń bẹ lọ́wọ́ wọ́n tó two percent ṣé two percent yà lè tún báwọn two percent sí àwọn náà darí ọlọ́pàá tó ọba lọ fẹ́ lajú àbá àwọn oṣù àwùjọ oní tán àbí tó fi fóòtì làákàyè ó túmọ̀ sí wípé nínú òdùtọ́ lọ́rọ̀ tó sì tó wà bẹ́ẹ̀ ní ṣe wọ́n ní compare to US tọ́já sí wípé twelve percent nínú òlu wọn làwọn tó sì bá a jà wọ́n ní twelve percent náà wà rè they are living averagely okay àwọn bá tó ló sì ń ta nínú òlu wọn lé ẹ̀rí tẹ̀lé báwọn ìyá lónìí nìṣẹ́ à ń lọ Amẹ́ríkà à ń lọ US o kí náà lọ síbẹ̀ ẹlòmíì lọ gbálẹ̀ ẹlòmíì lọ fọ sálángá ẹlòmíì lọ bá olówó tọ́jú ìyá rẹ̀ kéde o arúgbó àwọn tá a tó lẹ́kọ̀ọ́ nínú ìlú tí wọn wọ́n ní wọn ju ṣẹ́ẹ̀kì rẹ̀ wọ́n tó wá wà áfíríkì ní òkè mo gbìyànjú àti gẹ̀ẹ́sì Saudi Arabia tẹ̀lé rí gẹ̀ẹ́sì mo fi wá síbí mi ìbá mọ́kẹ́lẹ̀ pàṣẹ́ntéèjì àwọn tó tòṣì ní Saudi Arabia ìgbà ní tó súnmọ́ jù ti Saudi Arabia ní mọ́wọ́ five percent or ten percent torí pé nínú òòlù táwọn olówó tí wọ́n yọ gàtá Saudi Arabia àwọn yóra wọn wọ́n tó wá yọ wọ́n lọ yóò kéde o ìlú bẹ́ẹ̀ bóòsì àwọn èèyàn tó wá tóbi olówó bíi sáwọ́dì lọ́sọ̀ àwọn olówó lọ́lọ́run sábà bì tó láwọn wọ́n fẹ́ di owó owó sọ́ọ̀rọ̀ àwẹ̀ owó òpó owó àwọn ìtààbù àwọn ọmọ òrukàn owó kànga owó bọ́ọ̀ owó ọ̀sìtì nígbà táwọn ìlúra wọn tán òwò nìyẹn so kọ́nà ọ̀kan bá di káwọ́sì kúrò ní kéde o nàìjíríà àwọn àfáà nígbà wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọ́sì ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tà ń sọ yìí kí làwọn tó fà gan tó ti já sí pé ó rí bẹ́ẹ̀ nínú òní tiwa yìí wọ́n ní pé ká lọ dáadáa o ó pé sórí fèrèsì ìlọ́ọ̀kà káàbò nílẹ̀ rẹ̀ kúkú rà àwọn ẹ̀bí kan ọ̀dọ̀ ìjọba ló ti wá wà sáàbò ní àwọn ẹ̀bí kan tó fa ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó sì ti wá bí tó kárí tó fẹ́ kárí tán lọ́lọ́dọ̀ individual ìwọ̀n ti wá ẹgbẹ́ ká bí lọ. wọ́n láwọn ẹ̀dí kan dẹ̀ bẹ tọ́já sí pé mílẹ̀lù abùnìyà àtọ̀dọ̀ àwọn olówó òun ló ṣe kéde o ló ti wá akọ̀dé ìbàjẹ́ mẹ́ta sẹ́ńtà bá ń sọ̀rọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ wà lórí ní nàìjíríà kọ̀kọ́jọ́ ọ̀dọ̀ mẹ́ta bá sọ èyí tó wá látọ̀dọ̀ ìjọba èyí tó wá látọ̀dọ̀ àwọn olówó tí bá láwọn olówó àwọn ọtọ́rìtì kan darí wa tí wọ́n lówó lọ fẹ́ẹ́ pé àwọn lè má jẹ́ gọ́ọ̀dọ̀ wọ́n lè má jẹ́ sẹ́nétọ̀ ṣùgbọ́n àwọn ẹni àwọn ẹni bàbá ìsàlẹ̀ fáwọn akéde o sẹ́nétọ̀ gọ́ọ̀dọ̀ pẹ́sidẹ́ntì tọ́jọ́ pé olówó ni wọ́n. àwọn tí wọ́n jáde dèdè àti ẹ náà àwọn adé làwọn fa wàhálà fún kéde o fúnra wa ká gbọ́dọ̀ sọ̀ṣì ẹ jẹ́ kábíyèsí tó wá látọ̀dọ̀ ìjọba nítorí àsìkò tí ó sì. àwọn àfọwọ́ àkọ́kọ́ nínú tó wá látọ̀dọ̀ ìjọba ni èsì ṣáàrù ìbàkọ́ọ́là ọ̀rọ̀ bí àìsíṣẹ́ bó ṣe di ń tọ́ fọ́ká ọ̀rọ̀ unemployment ilé mẹ́fẹ́ ní àlùbàtọ́ọ́là kọ́mọ̀sì iṣẹ́ ní òní ìjọba ló yẹ kó iṣẹ́ ojúṣe ìjọba ni tètè bá nílé iṣẹ́ tí mo gbà wọn wọ́kà mo kó ta ni lọ́wọ́ ìjọba sẹ́ni ìjọba nàìjíríà ṣiṣẹ́ lè fún èèkọ́ wà ibi máa ń tòlè fún wọn nìyẹn inú rọ̀mọ́dọ́ ọ̀sẹ̀ fẹ́ bá pè wọ́n nígbà wọn àtàlà fẹ́ parí ni wọ́n tó dé tó fi jẹ́ pé wọ́n lè ta gbogbo lẹ̀ lù pé ah, àwọn gómìnà wa ti dé òun náà nǹkan tó bá wọn gbọ́ wà ìdí ìdí wọn tuntun máa ń gbọ́ wà sí wàhálà ìkárẹ́ bá ń gbọ́ wà àtúgbọ́ náà rò bí akéèyàn sí lọ́pọ̀ nígbà gbàgbà àwọn olórí sọ̀rọ̀ kéèyàn bá ń sọ̀rọ̀ pé àánú yìí ló ń ṣe wà àtẹ́kẹ́ ṣòfò lọ́dọ̀ ọlọ́ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn láyé kẹ́ tó lọ gbádùn láàlì jẹ́mẹ̀. afa yàtọ̀ sí pé ìjọba ò kírètì iṣẹ́ àwọn private companies sábà tó wá kírètì iṣẹ́ ìjọba ò tó wá èkó sí ẹ àwọn ìlú tábàlá láàfin àwọn ìṣẹ̀lẹ̀ yìí àwọn ọ̀dọ́ tó bá bẹ̀rù ọlọ́wọ́ èdè kí ni o kò ìṣẹ̀lẹ̀ ní squad of èmi ká tó gba àkúfà JSS three owó tá a mẹ́lẹ̀ one point five million naira àwọn tó bá rọrùn school tí wọ́n sọ yẹ wọ́n lè mọ́ ti kò bí o àwọn owó tá a kọ́ san sákàǹtì ìjọba nìkan gan owó àkúfà nìkan is two hundred and fifty thousand naira ẹ̀ sanlẹ̀ kan ẹ̀ sanwó wọ́ọ̀kì ẹ̀sánwó ẹ̀s ẹ̀sánwó oríṣiríṣi owó ẹ̀sánwó business premises wọ́n ti kàn ṣe business wọ́n ti kàn ran ìjọba lọ́wọ́ ọ̀tọ̀ lọ́wọ́ business premises ẹ̀sán developmental levy ẹ̀sán fèyíṣẹ́ àfihàn lórí gbogbo káàkiri ẹ̀sán wa máa sọ nìdíwà fún irú ọ̀yọ́ ṣe secondary school wa fi one hundred and thirty thousand naira ẹ̀sán wa sọ káàkiri ní two thousand and seventeen yìí lẹ́kàn láàrin January sóde tí mò ń sọ̀rọ̀ yìí sùkúù tèmi ti sanwó tó lé ní two hundred thousand naira káàkiri àtijọba ọ̀yọ́ sí i màá sanwó àwọn sáàfù ní o mo rọ́wọ́ sáàfù sọ ìjọba ti gbowó tiwa wọn àdẹ sanwó àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ sì lọ́mọ ní sùkúù tèmi tí wọ́n jẹ mí lówó torí pé ìjọba òṣè kéde o kò sanwó fún wọn. ìjọba ṣe bá ń sọ yé ìlú tí ọba ti ṣiṣẹ́ tọ́jẹ́ báwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ wọ́n graduate wọ́n graduate

kétò òṣèlú ọmọ dùn olójú kan kọ́mọ́ ìdí wálẹ̀ á ti ṣe àbáwọn epo tá à ń sọ ìlú ẹ̀ ní ẹ̀sẹ̀ ètò òṣèlú nàìjíríà dàrú ẹwu èèyàn fẹ́ kọ́ńtẹ́ǹtì fún pòṣíṣàn kan iye owó tí ó gba fọ́ọ̀mù pa kí ló dé ọbẹ̀ lọ jalè lóòlù ni èèyàn fẹ́ di dọ́rẹ̀ ẹ̀rọ kìíní kan mílíọ̀nù ni ó fi gba kílò pẹ̀ ó múlẹ̀ mọ́ wọlé o tó bá tún ṣe primary o ó tó wá sọ secondary kó tó wá sọ tertiary institution àwọn tó lè. àìmọye ọ̀nà tí ètò òṣèlú tó ti gbà contribute sí ètò òkèlè ọrọ̀ ajé tó dojúrú ìyá bàbá ìkọ̀kọ̀lọpọ̀ àwọn olóṣèlú náà lówó lọ́ lónìí owó yẹn ò dé lónìí wàhálà lónìí wàhálà lọ́la ẹyẹ ilé ìkó ẹbí ilé ìsí ẹ̀ẹ́dẹ́rì ilé ẹgbẹ́ yẹn tó ti padà lónìí lórí ọ̀rọ̀ òṣèlú nìkan àwọn àbá alágbọ́dọ̀ ṣọ́ra bákan náà nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó yẹ káwọn ìjọba tó yẹ kí wọ́n mójútó tí ò lè jẹ́ kí ètò òsì kọ́ máa lọ nínú òlú òun náà ni bí wọ́n ṣe máa pín ọrọ̀ ajé èyí tí bẹ́ẹ̀ lò ní pẹ̀lú bẹ́ẹ̀ lọ́nà ara ọ̀nà kan gbà dá sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ nìyẹn.

owó pẹtrol wa owó kòkó owó àwọn mineral resources ọlọ́run wa èmi ó sì lọ sẹ́yìn náà ní olójú kòkòrò olójú kòkòrò náà tó pọ̀ nàìjíríà síbẹ̀ náà bá tó wà àwọn kan ẹ̀wò wọ́n ní ká máa fáwọn lóúnjẹ àwọn kan sì gbà tán wọ́n ní ká máa fáwọn boko haram láwọn ibi tí wọ́n ti wọ́n sí àwọn èèyàn àwọn boko haram àwọn kan sì mara lọ́wọ́ kí lọ́jọ́ kẹ́rù bá ọ̀rọ̀ ìfọ́ọ̀rù àwọn branch wà fẹ́ lóyìnbó lóòótọ́ ni wọ́n ìjọba ń ṣe ìfọ́ọ̀rù fáwọn èèyàn ní káàkiri ṣùgbọ́n ìfọ́ọ̀rù lọ́dọ̀ àwọn olùkọ́ àwọn kàbáàsù náà tó kóra ìtù lọ sílé ẹnu bàbá bá rẹ̀ lé kò sí tọ́jú ọmọ ká má fowó ìjọba ká má fi tọ́ bá wọn ìyàwó yẹn àwọn kan mọ̀ kò wé ìsìláàmù ni àwọn èyí farabalẹ̀ gbọ́dú ìtẹ́lù bá ṣe ìsìláàmù ọ̀tá kù òfin ojúṣe ìjọba Kaduna ní kan ṣe ìtọ́jú bá wọn ìyàwó Kaduna ojúṣe ìjọba èkó ni kó ṣètò ọgbà àwọn mùsùlùmí èkó láwọn tó bá jẹ́ kéde olùsílò wọn sẹ́yìn ẹ̀dá ṣe tọ́ọ̀bù kéèyàn ní ìrùlé àtọ̀ òwú ìlú ìsì fún ìsì five hundred wọn kọ̀ lọ́dún tọ́ọ̀bù sẹ́kò tí báwọn kan bẹ àbá wà lẹ́yìn wọ́n rí tẹ̀ lọ́wọ́ sẹ́. wọ́n rí tẹ̀ lọ́wọ́ sẹ́kò tí wọ́n ṣe kiri o kí wọ́n jẹ. jẹ́dọ̀ kò sí bẹ́ẹ̀ lọ́nà àwọn ìjọba wa arọ̀ ọ̀dọ̀ táwọn náà gbà dá sí nìyẹn àwọn tọ́lọ̀ fi jí ìkí wa ó yẹ kéde ọkárí nígbà wọn gbọ́dọ̀ kàtọ́ buhari àwọn èèyàn wà kí wọ́n lòdì omi gbọ́dọ̀ láfẹ́ ní ọ̀nà ọgbà kí wọ́n fẹ́ fi wẹ ọmọ mi wọ́n dẹ̀ jẹ́ kó sún mẹ́ta lùkù kìí ṣe téèyàn ti ibi ìrè lọ bóyá bí ìkòròdú tí ó ti kú sójú ọ̀nà ìjọba sún mẹ́kì ni o kálukú ẹ sì ní public kìíní fẹ́ lọ èmi èkó palásán mo ìdí èmi ò ní ìkọjá bàtà wọ́n dẹ̀ pé àwàlẹ́ ìyá jẹ́ lóṣọ màtà tọwọ́ sí kéde òṣùgbò wọ́n dẹ̀ fọwọ́ bá tàbí. jẹ́nà bá ń ṣe rẹ̀ tí ò àwọn tó ṣiṣẹ́ bí àwọn tí ò ṣiṣẹ́ pé ká wá gbèpo àwọn tó ṣiṣẹ́ gẹ̀ lówó. ló tún bọ̀ ìta abáláwọ̀ tó lè láwọn ìjọba ìṣọ̀rọ̀ nínú táwọn sálà tí wọ́n máa ń ṣe tí bá ń bọ̀ wọ́n máa a gbogbo àwọn tá a jẹ lọ́wọ́ kan fi owó wọn bẹ̀rẹ̀ àwẹ̀ ẹgbẹ́ jáde lówó wọn ní rọ̀mọ̀dọ́n bẹ́ẹ̀ lè bọ̀ láti rí tí èsì páyé gbogbo ẹ̀kọ́ jẹ lọ́wọ́ sanwó ẹ̀ṣẹ́ rọ̀mọ̀dọ́n tó dé táwọn bá ní báwọn ìjọba ìgbẹ́ sọ̀rọ̀ fún òní àwa kéré báwọn sọ̀rọ̀ kẹsàn owó sálárì àwọn òṣìṣẹ́ wà lẹ́ ara ni àwọn òṣìṣẹ́ ara ni lónìí a súnmọ́ wọ́n ara ni wọ́n. kọjá sí pàwọn tí wọn lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan kan nínú olùgbọ́yàwó òṣèlú wọn kẹ́kọ̀ọ́ àwọn náà sì máa rí mùdòmùdò òkèlè o ńlá kò ní jẹ́ ká di tọ́ọ̀dù kò ní jẹ́ ká máa jalè kò ní jẹ́ ká dàdúrú ọwọ́ àná òṣèlú táwọn ìjọba náà ṣe kéde o tí wọ́n ti ń contribute sí ètò kéde o ètò bí ọrọ̀ ajé bó ṣe ń dojú ọ̀dà ọ̀rọ̀ jíjì kan kọ́ jẹ́mọ́ jíjì kan ní àwọn àfáà ní kí ni o wàlìkìyàdọ̀ wàlìfọ̀sà jàǹbá ṣíṣe corruption ṣíṣe gbogbo rẹ̀ ọ wà nínú abala tíjọba fi dá sí ètò recession sẹ́ẹ̀rí tí wọ́n bá ti ń ṣe jàǹbá táwọn olórí ọ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run yọ báràkà kó lọ́rọ̀ ajé alùbáríkà ló kó lọ́rọ̀ ajé nàìjíríà pẹtrol sọ náà ni pẹtrol sùn kòkó ń sùn sìmẹ́ǹtì wọlé irin ò torí ẹ̀ kú bẹ́ẹ̀ àṣé tó bá ti gbé àwọn tí ń darí ìlú tí wọn ọ̀yà olè ẹ wo àwọn èèyàn bíi Umar ibn Khattab àwọn èèyàn bíi Umar ibn Abdulaziz àwọn èèyàn bíi Abubakar Siddiq Abubakar wọ́n pe ọ̀rọ̀ ọ̀lù wọ́n pe fáwọn mùsùlùmí ìjọ kan àsọ̀nà wa pé ń jọ náà ilé ọgbà tó lọ́dọ̀ ìjọba lẹ́yìn ká tó gbowó lọ́wọ́ ọ̀lù kí mo gbàrí lọ́dọ̀ ìjọba kan sọ tí wọ́n ti mọ jẹ láǹfààní lára wọn. jẹ́mọ́ máa ní o Abubakar wá pé aṣọ nígbà tó wá pé aṣọ yẹn ọ wá di ẹ̀yìn ìgbà náà àwọn aráàlú wá rí pásọ tó wúra ó ti balẹ̀ ju tiwọn lọ bíi lápẹ̀rẹ̀kẹ́ yìí pé aṣọ ọ̀pá mẹ́ta mẹ́ta sẹ́ẹ̀kú ìjọba mẹ́ta lè lọ́ọ́ ṣe kéde o ó Ah, ah, khalifa ayagun ọ̀lọ́ ọ̀pá mẹ́ta yìí náà àbá ah, ẹja ọlọ́run tó ní abẹ́ làábí ni. Nígbà wo nínú ètò kan fámìlì rẹ̀ náà so mọ́ tiẹ̀ tó ń padà rán. Ìyẹn yìí ara wọn gbọ́dọ̀ kàtọ́ bọ̀ ọ̀yà ó dẹ̀ nídìí òye nínú fíra zuwadu ní àtò ń gbọ́dọ̀ nídìí òye òye dẹ̀ bẹ ní public treasury bẹ́ẹ̀ mọ́. Umaru ò lè lọ ọmọ ọwọ́ àti àwọn mùsùlùmí lọ sí mọ́sálásí ọwọ́ àti fúnfà àyíwá náà bí bàbá fẹ́ kí ẹyẹ èèyàn ọrẹ khalifa ayé o khalifa ayé níbi kéde oyé oyé sì ń bẹ ní public session ṣé khalifa ọlọ́mọ pa khalifa torí oyé lẹ́yìn torí ẹ̀ pé wà oyé oyé à ó lóye oyé kọ́ oyé gbogbo oyé lè tó wò bá lo wàhálà níwájú ọlọ́run wà láì táwọn eléyìí bá bẹ̀rù ọlọ́bẹ̀ ní ilé àti ìwò akẹ̀mọ́ dáwó tó kù sincerely wọn ọ̀bẹ̀rù ọlọ́run iná fà á kọjá sí pé gbogbo nǹkan yìí náà wò ní ìdìbò kí àní population ọjọ́ one sixty kí ni o one sixty million gbogbo àwọn owó sáré èyí ìsọ́rí ní kòjì ìsọ́rí Kaduna ìsọ́rí làbújá ìsọ́rí ní gbogbo ìsọ́rí káàkiri nínú sọ́kàwé ìsìpàrẹ́ ìsì gbogbo ẹ̀ tọ́ bá pin lásán èmi àti ọ̀gbà sí ni wọ́n wá gbé

àwọn tó ń sojú ìjọba láwọn ilé iṣẹ́ káàkiri corruption tí wọ́n dẹ́rù ìjọba lọ tí lè bá láǹfààní àtijọ́kè yọ ọ̀bàjẹ́ ju àwọn tó wà bẹ́ẹ̀ jẹ́ ẹ̀kọ́ lápẹ̀rẹ̀ méjì èmi máa ń kọ̀wé mo sì lọ gba sbn sáwọn ìwé ìfún ní wà sáńdà ọmọ bá pa eré ìfẹ́ afẹ́ gba sbn ìjọ òní ó ti ní kíní psa àkáǹtì ìjọba táà ti kíní o táà sanwó sí wọ́n sì lè ká lọ sanwó wọ́n tó wá béèrè additional two thousand five hundred wọ́n ní administrative charge what are you administering ṣe ní owó tà ń sẹ́yìn ìjọba ti sọ sálárì fún yín owó will you give me lórí sí náà wà láì bí ó ṣe ìgbàmọ̀ ẹgbẹ́ wọ̀nyí ẹgbẹ́ wà pirate way ìjọba pirate way ṣèjọba buhari náà lọ́wọ́ gba two five tó wá gba two five lọ́wọ́ ọ̀tọ̀s mẹ́wàá ẹni lọ́dẹ́dẹ̀ náà twenty five thousand ní ọjọ́ kan tó bá gbà láàrin oṣù òye tó jẹ́ ọwà nílé ìjọ wọn ìjọ sálárì rẹ̀ òun gbọmọ́ tó ńlá títọ́ sí orí ìlú owó tí ọ̀la kọ́lẹ̀ ìjọba ti já lọ sanwó tá a fẹ́ rà èyí tó wá gbowó gbọ́ wá rò pé lápàlá ìkíṣẹ́ rẹ̀ nìkan tí mo lè sọ kéde náà kọ ríṣù kí blow ríṣù gbèsò àwọn olè kan wà bí o sọ́gbà tútù fa ìjẹ́ wá mú wọn o ìjọba lámà ọlọ́run nìkan lámà. afá bí wọ́n ṣe ń ṣe lọ nìyẹn aláǹsanwó ìjọba náà afẹ́ sanwó sí gbọ́dọ̀ fi tara tuntun ní afẹ́ gba tax clearance mo ti sanwó ìjọba oṣù alákàtì ìjọba ọ̀kẹ́ ẹ̀kẹ́ fún mi ní kéde o sàtífíkẹ́tì pé mo sanwó ẹ̀yin tẹ́ẹ̀tù pósẹ́sì ẹ̀ẹ́sì lówó lọ́wọ́ wa owó tí ò ní sí ìjọba náà lọ gbélé ìlú ó lé ó lé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà sincerely ìdá àwùjọ tó bá ti dìbà kò sí ọmọ ṣe kí ni ó ọmọ ẹ̀kọ́ gbogbo owó tí wọ́n gbà lọ́wọ́ tèmi ilẹ̀ gálè tí bá ti aláìsàn ló fámìlì fámìlì ìpínlẹ̀ èdò ìtì ìṣẹ̀lẹ̀ ní òlú ìdí ẹ̀bẹ̀ ẹ̀dá ìjọba lẹ̀ ẹjẹ́ abọ́sọ́dọ̀ àwọn alàǹdìyà àwọn tó ṣe kí ni àwọn tó jẹ́ lọ́rọ̀ aláwọ̀ náà dá sí ọ̀rọ̀ sí kí ló fà á sẹ́rí ọlọ́run àwọn tó jẹ́ ọlọ́rọ̀ ọlọ́run kankan látọ̀dọ̀ wọn torí pọ́lọ̀ ló fún wọn lówó kábọ́rù káwọn gbọ́ ìwọ tó ọba lówó wà lẹ́gbẹ̀jọ rẹ lójú àwọn kan gbẹ́jù ọ lọ lówó àwọn kan lè ọ lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn olówó tí wá ń bì wọ́n ọ̀gbọ̀n fojú wa ní káwọn bá wa dàánú sọ́kà mi. àfáà ní sẹ́yìn rárá ń tọ́ parisa sábútùlẹ̀ àbùlẹ̀yà alàlẹ̀ kòkàrà àwọn olówó náà àwọn náà wá jẹ gàba lórí àwọn olùsí. wàrọ́fà bú ìkọ́rọ́jà zaka wọ́n tó wá kọ̀ wọ́n yarí wọ́n takú fáwọn òní yọ òróòro orí owó àwọn ọmọ ẹ̀lẹ́yọ̀ fẹ́ẹ́ rí ọ̀dọ̀ táwọn olówó bàjẹ́ bàbá yá lórí gbogbo ẹ̀ lẹ́rí káàkiri ni wọ́n ń láìpẹ́ yìí owó tó yẹ kí wọ́n fọ́n ta kí olórí tẹlẹ́fọ̀ ọbẹ̀ yẹ fi fẹ́ẹ́ ráwọn ọlọ́pẹ̀ kéèyàn ọ̀dọ́wọ́ ọmọ ìgbówó ọ̀tọ̀ kéèyàn ò sì dẹ̀wọ́ kò ní ọ̀tọ̀ nígbà ọ̀pọ̀ sí ti bẹ lọ́wọ́ wọn wá lọ sí sí báńkì lọ ṣéèjì ẹ̀sìn dọ́là ṣéèjì ẹ̀sìn yúrò wọ́n wá lọ kọ́lé wọ́n kọ́lé sí amẹ́ríkà wọ́n kọ́ sí london wọ́n kọ́ káàkiri ìbí ìdó wọn fún girlfriend the millions of naira ọwọ́ pé wọ́n bá ti tìmọ́ lẹ́ẹ̀kan owó ti fọlá ìgbẹ́ yìí àwọn fábìlì wọn ló ti sọ báyìí ẹnu ọgbọ́n ìjà wọn lówó tá pariwo wọn o kò fábìlì wọn ni ọrọ̀ rọ ṣé wọ́n yọ òróòró ojú ẹran wọn àfáà ní ẹnìkan kọ́ ọ́n bẹ nínú àwọn olówó ìtọ́já sí pé kọ́ọ̀lù di ìṣìkà wọ́n kó àwọn ọjà pamọ́ kó lè já sí pé yọ́ọ̀ wò wa ara ó ti gbọ́n òbí o àwọn kan tí wà àbọ̀dá jẹ wà lẹ́ka ni bá mú one thousand naira pẹ̀lú ó di mi là àwọn ló jẹ́ wọ́n kí ara owó agẹ́rẹ́ torí pé owó kọ́wà ní ìgbẹ́ 200,000 ibi two ibi pocket five hundred tó inú lọ́tò ní owó ó tún gbé ní ọ̀pọ̀lọpọ̀ ó èmi láti kẹ̀ nígbà wá àwọn ọmọ tí wọ́n lọ London lamẹ́ríkà lọ lọ sí ni kí ló nígbà ìwọ̀n àwọn olóyè ẹ̀sán bí wọ́n bá fún ẹ̀sìn sísà tí wọ́n ti lọ lọ dé mọ wá rẹ́rìn ní àláìdẹ̀ ayé mẹ́ta wọn lọ lọ dé ní ìlú ègbò ọlúdé kéde. àwọn lẹ́kùn ní èlò lówó tí wọ́n ti máa bẹ̀ lọ́wọ́ ṣe wúwúrà lẹ́ẹ̀mẹ́ta lọ́dún sáwọ́dì èlò lówó wúwúrà owó wúwúrà ẹ̀kọ́ wọn wá mílíọ̀n jẹ́wọ́n ti túmọ̀ sọ yìí wà lẹ́yìn lórí wá mílíọ̀n. ìdá ọkọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olúwì nínú ọ̀dọ̀ táwọn náà gbà dá sí ni pé wọ́n ò kó sa plate jọ wà láàrin wọn nìkan yọ òróòro ti lọ ẹ bá wá ya o ọbẹ̀ ẹ̀ máa yọ two point five lẹ́ẹ̀kan ọdún ìyẹn ní àdébìwá Muhammad sallallahu alaihi ìyẹn ló ń sọ fún bá di sí Abu ọmọ pé náà ni ẹ̀mọ́jẹ̀ ṣe ṣe pé ẹ̀ẹ́mọ̀ wá gba sàkà lọ́dọ̀ ọ̀wọ́ bó lẹ́sìn náà ṣe tú kọ́bù ní àgbìyà wà dú ìlà òkọ̀rọ̀ adídì bọ̀ Buhari gbà wá yọ sàkà gbà lọ́dọ̀ àwọn olówó wọn kọ́ àwọn tá a ní o àwọn olówó fẹ́ bá wa gbà lọ́wọ́ àwọn olówó mo bẹ́ẹ̀ lè ká yọ̀ gbà náà lè sẹ́ni kan bá ní fọ́ọ̀tì mílíọ̀n náírà lákàntì fọ́ọ̀tì mílíọ̀n náírà ìtumẹ̀ nípa yẹkọ́ yọ wá mílíọ̀n lọ́dún lékèlè òkàkà bá a tó ló sì wà lónìí tó lówó kan bá yọ wá mílíọ̀n zaka tá a dẹ̀ pé fẹ́ẹ̀yàn márùn-ún ní two two hundred thousand àwọn èèyàn kan bẹ with two hundred thousand naira they will live comfortably ọkọ̀ sẹ́ẹ̀tì lọ́rẹ̀ ọfẹ́ ra mọ́ṣínì méjì ọfẹ́ ra jẹnẹrétọ̀ ó sì fẹ́ gba ṣọ́ọ̀bù jẹ̀rọ tó bá ní mọ́ṣínì méjì tó ní jẹnẹrétọ̀ sẹ́ẹ̀tì láàrin ọdún kan àwọn èèyàn máa bá sọ fún yọ́ máa rán sọ yọ́ máa kó fẹ́ bá sọ tó bá dọdún tí ń bọ̀ irú ẹ̀ kúrò lẹ́ni táàtò máa dáwó ilé fún mọ́ àti yọ́pọ̀ nínú kéde o ó sì kí a wá rí olówó one hundred kẹjọ ẹ wo iye mùsùlùmí tí ọkọ̀ di ọlọ́rọ̀ lọ́dún yẹn tọ́ba tó ti ń bọ̀ àwọn eléyìí kó tó àwọn táàbù máa ronú àbùdó àwọn wo àwọn fẹ́ẹ̀sì ni a ti fẹsùn wá méjì ní àwọn láyé àwọn èèyàn ní owó fàyà lọ́wọ́ ìlú kàkà àwọn ará sáwọn tó tó wá mọ̀ sẹ́yìn kàkà sí wọn làwọn ti ń kọ́ láti jẹ sọ́ọ̀mù láti jẹran léyà àwọn nǹkan mi. ẹjẹ́ àbàwọn olówó rẹ̀ tó ń àbá àfẹ́sọ̀ nǹkan bí ìdẹ́fà àwọn olówó náà kò ní dájú òun ní ọ̀rọ̀ ìgbà tí wọ́n máa ń gbà tọ́ba tó fẹ́ yàwó kí ọ̀rọ̀ wà ní torí torí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run alẹ́ yàwó o jẹ́mọ́ kálukọ́ sọ́ra ẹlẹ́àkàlẹ̀ tó ti kọ́ lọ sílé ọkọ mi ọwọ́ àrùn pé àrùjọ ah, gbọdọ̀ tó wọ ọmọ tó wù sí sílé ọkọ ọlọ́yàwó gbọ́gbọ́lé láńtà owó àrùn onírin ọ̀wọ́ àrùn ẹ̀sẹ̀ tí wọ́n ti wá wá káàkiri kí ló lè tó báyìí rà ní ní àwọn ìwà ọkọ nípa lẹ́wàá mú ìgbé ẹjọ́ ó fi ní ṣe sọ ọtí àbúrò jẹ́ gàràtọ̀ tẹ́ẹ̀tù wá gbélé àwọn ohun lọ́ba ṣe gàràtọ̀ àwọn gbé fún mi kó yáwó èlé ẹ àwọn olówó tó bá yáwó èèyàn lówó wípé àwọn náà tó ń fi tára di yáwó ọtún wá bá a fi èyí fa wàhálà eji abọ́sọ̀rọ̀ individual jẹ́mọ́ nínú ìtọ́ka ìdí àti àwọn àfáà ní alákọ̀ọ́kọ́ alikasa òròjú ń ṣe ẹlòmí ilẹ̀ òròjú ọ̀fẹ́ kàtà ṣe ọ̀lẹ sẹ́ẹ̀rẹ́ tí ọ̀bà rẹ̀ bí àti ṣiṣẹ́ ẹwọ ànábì sallallahu alaihi wasallam ó nípa káàdẹ̀ yá iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe sí òun ló jẹ. àáfà àti ìlú ẹ̀lú ìfọ́kẹ̀ láì kọ́ ọ̀rọ̀ sọ̀kalẹ̀ ẹlẹ́yàdí ọwà tí wọ́n jẹ ìwọ́ àwọn ẹni lórí jẹ́ nìyí. mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ orí ìyọ̀bá ẹwà wọn pàdé tí wọ́n jókòó nípa sọ́lá àti láyé owó gbọ́dọ̀ kàtọ́ tí wọ́n láwọn ọ̀rọ̀ ti ọlọ́run ti dáná mọ̀tà wà kì í dáa lálá àwọn alágbára lọ fún lọ́rùn ní wá kóbòkó mi ẹ̀sìn mọ̀ wọ́n lùkè wá ó kọ́ mọ́tà wá kìlú náà ẹ̀yin ń ṣe bí ẹni tẹ ẹ gbára wí ara ẹ̀ gbára lọlọ ẹgbọ́n pé sọ́dọ̀ náà rọ góòlù àmọ́ náà ìgbà kó rojú kọ́mọ̀ lè ṣiṣẹ́ kankan hmm, tàbí kọ́mọ̀ tí ẹ wàá ṣe for the main time ní o yóò fi yí padà èèyàn lè jẹ́ graduate tí ọkọ̀ ó lè jẹ́ graduate tí ọkọ̀ sẹ́ni ní bíkìlà rẹ̀ kì í ṣe kó ó fi kó tó o tó wà bí títì. àmọ́ àlára tó tó máa ń fa owó ní sáwá àtàlí ní ọ̀rọ̀ àti ààbò ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ọwọ́ àti sẹ́ẹ̀kì ní ìfẹ́ mẹ́kọ̀ọ́ bá ṣe pọ̀ sí ọlọ́run máa ń lò sábà bí kádìkì náà máa ṣe pé ní orúkọ ẹ máa lápẹẹrẹ kí n lo ìbàdàn àgbègbè sọ́dọ̀ bóòsì àwọn bá rọ́ọ̀dù lọ sí àpamari oṣù ilé ìdí wọn máa ń kọ àwọn tó bá ní ẹsẹ̀ ìrẹ̀lẹ̀ bí ìdígbà bá six thousand naira ló wọ ìwọ́n tó bá lẹ́yìn sí owó tó bọ̀ fún bí ẹ̀kọ́ yóò tó lọ sí kéde òfin tọba tó ní dìgbì e, yóò ṣe kéde o sẹ́ẹ̀lì ẹ̀fẹ́ kẹ̀kẹ́ tó ní gẹ́gẹ́ pé èyí bí ó dà ọmọ wa ti tìlọ sí àbáwá rí kọ́mà fún six thousand ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó kọ ìwé kan àwọn ilé iṣẹ́ tó jẹ́ pọ́blíṣà tí wọ́n fẹ́ bá pọ́blíṣì nìyẹn àwọn wá ní pẹ́lú báwọn ti gbọ́ṣe àwọn òkú àwọn tó bá jẹ́ editors wá editiẹ̀ táwọn ti gbé lò ẹ bá jẹ́ spa bọ́yọ̀ kọ̀wé nípa chemistry bọ́yọ̀ bá jẹ́ doctor of chemistry ó wà lọ ilé ìyẹ̀kọ́ ẹ̀rẹ̀ kan tó jẹ́ pé ìlú àtọ́ jẹ́ doctor editiẹ̀ jẹ́wọ́ ti kọ̀kẹ́ ọgbà one hundred and twenty thousand naira òdì kí ló dé yes even buy lè divorce. <coughs> ẹni ọlọ́run tó bá dé ju one hundred thousand yẹn ni ọwọ́ ẹbọ̀ tó bá kéèyàn kẹ́wò pé ẹ̀ẹ́dẹ̀ṣẹ̀ ilé ìrọ̀n ilé títà wà fẹ́ ṣe fún èèyàn lọ́fẹ̀ẹ́ débi sẹ̀bílì láì one twenty thousand lọ́gbà tó ní pé dókítà ní lẹ́tọ́rà lu àìsẹ̀ ní one hundred and twenty thousand for editing kọ̀mọ̀ sálárì ti ọwọ́ fo ṣé wọ́n lè wá bẹ̀rẹ̀ fọmọ tó jẹ́ fc ọ̀dà kọ̀ edit that is it. sẹ́rí gbàbí wàláì tí wọ́n sọ yìí ó yé mi púpọ̀ èmi gángan bọ́lá mi ti experience ẹ̀ àtàwọn kankan bẹ tọ́jọ́ kọ́kọ́ kí ní tì kò lè wá bọ̀ àbí tọ́ ọba tẹ́kẹ́ ni o tọ́ ọba sọ wájú kẹ́sẹ́ tí mo parí masters mi ní UI na opportunities kan wá fún mi kódà ìkan nínú rẹ̀ offers mi ní one point three million naira yẹ́n wàláì ìtúnilé one million ló fẹ́ kì nínú àwọn opportunities yẹn pé àfa ìwé competent láti bá yín ṣe ìgbà tí mo ní fọ́ọ̀tì ìgbì lásán wọ́n ronú ẹ̀sẹ̀ mi o ìdáyọ̀ ìjọba ní máta àti ẹ̀mí ó dẹ̀ dẹ̀ tó sí tòkè ẹ̀rọ gbé fún yóò yóò lè ṣètò ní over one million and fẹ́ jù mọ́ ọ̀rọ̀ ṣe báyé ṣe rí rè ẹ̀ ṣe láti ṣe láti ṣe ìṣẹ̀lẹ̀ kájú rẹ̀ bílé ayé ṣe rí nìyẹn àwọn ọkọ̀ míì tí wọn ò lè dé ọ̀dá sọ̀rọ̀ wọ́n wà sí ọmọdé kọ́ méjì àti kọjá pé ìmọ̀ wa náà kọ̀tọ̀ náà dárì kì í ẹ̀kọ́ nìkan là ń sọ bàbá tó lọ kọ́ káfíńtà lẹ́yìn kọ́kẹ̀kan àpótí àti kọ́mọ́ọ̀lù ọ̀wọ́ sọ́mọ̀ tí wọ́n ní wọ́n wà pé àga ẹnìkan tó kọ́lé ńlá ọ̀fẹ́ kan àwọn àga tí wọ́n ní ó káwọn tó mọ̀ sẹ́yìn nígbà tí fifty thousand tó ẹ owó tó ń di kankan ẹ̀ tó òtọ́lá yìí ló ju two hundred thousand lọ wà kó wá sí sàmùsí kéde o àpò èmi lọ bẹ́ẹ̀ jẹ́ níbi kọ́ ọmọ ẹ̀kan bọ́ọ̀lù kọ́ ọmọ ẹ̀kan kò sí ìwé káàkiri ìlú lọ́jẹ́ ti kọ́ ọmọ ẹ̀ka àga elérò méjì wà láìpẹ́ ọkàn kú ti tíà sẹ́ẹ̀kì kan báyìí pé three fifty thousand ní o o sì jẹ́ géèdè lórí ẹ̀ one hundred and fifty thousand àdíjọ́ mẹ́ta ọ̀dẹ̀ ṣé kí ni o o ti parí ẹ̀ ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ lè gbẹ́gbẹ́ bọ̀ wọ́n sì rẹ̀ tó o ṣe tí wọ́n náà ti ṣe ní ẹ̀ta rẹ̀ ṣe tó ọkẹ́ tọ́ba tètè wá gbé èbò díẹ̀ tọ́ba sì gbé èbò díẹ̀ tó yẹ kí yorùbá ẹnu rẹ náà dẹ́ gidi iye ta ẹgbẹ́ tẹ́lẹ̀ ní ti tí wọ́n náà tó fi àpálẹ́ kó ẹ̀yin lẹ́ka kí ni lọ́nà èyí ni mo kàn kọ́dà ilé yóò tó dáa tó èyí tí wọ́n ní kí o ijó ní wà lẹ́wọ̀n máa fi ṣe fọ́. ṣùgbọ́n lóde ìfẹ́ bá rí ọmọ ìyá kìí sọ́kọ́ jẹ́ mùsùlùmí brọ́dà yóò jẹ́ ẹgbẹ́ tó wọ́n sùn bèrè wà lẹ́yìn ọ̀jẹ̀ ẹgbẹ́ tó wọ́n sórí àwọn fẹ́ẹ́ sọ̀rọ̀ àbá àpèjì tọmọ ẹ̀yá ni ẹsẹ̀ ẹ̀rọ làlákọ̀ọ́kọ́ ẹ̀tún sí ẹ̀rọ lẹ́ẹ̀kẹjà ẹ̀rọ làwọn ẹ̀bà kan jẹ́ àfọ òṣè ìtọ́tọ́ dáa fún mi bọ́ wá rí kéèké ìfẹ́ mi ọ̀gbọ́n ṣe ìbá lò ó. tó bá rí tẹ́lọ̀ kan tí bọ́ ọ̀rọ̀ sọ tọ́nà dáa ó gbèbè pàbó ní gbèbè èso ẹnìkan wá bọ́ ọ̀rọ̀ sọ ó wá dàbí ọ̀jẹ́ kí bá bà lọ́rọ̀ sọ. tó bá jẹ́ pé irun náà gẹ̀ kọ́ ọmọ ẹgẹ́ gidi àfáà rí bá jẹ́ pé ìmọ̀ kéré ilé yẹn ṣe èèyàn ẹ̀fà ti bẹ̀ òsì ọmọ sẹ́sìn ọmọ ṣètàn ọmọ ẹ̀jẹ̀ gbèsè lórí ẹ̀ wọ́n bá yẹ̀ kọ́lé ilé dàwó wò ní wàá bọ́ ọlọ́pàá bọ́ ìjọba kásọ̀ ṣe kásọ̀ ṣe kásọ̀ ṣe agbára alátẹ̀dẹ̀ àti yìí náà ti ń fa òsì owó ní alùpùpù abáwọ̀ alùpùpọ̀rọ̀ gbáàlà àdùnìyà fíṣù ní ìsìnmọ̀ ẹ̀yà sẹ́ríkẹ̀dẹ̀ àti yìí káàmọ̀ fẹ́ ṣe competition pẹ̀lú àwọn tó jù wá lọ àfa lọ fa oṣù nínú ẹgbẹ́ ẹgbẹ́ lọ́sọ̀ yìí làbẹ́bí wa mọ́nà sọ́là ó ní látàn gbùrú ìlànà wà ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ bá wẹ̀ ní tó jù mí lọ ẹ wẹ̀ ní fẹ́ jù lọ òun ni ó jẹ́ ẹni máa dúpẹ́ fọ́lọ́ ọmọlọ́mọ wa lápá òsì fúnra wa kì í ṣèjọba sálárì rẹ lóṣù thirty thousand naira ni.

wà láìsí ọ̀tọ̀ ọkùnrin àbí bá kẹ́ni kọ́ ọmọ ẹjí owó àbí ọ̀rá tí bu lówó ó lò bára. irú ni ọ̀wà tuntun bíi di thousand sẹ́ẹ̀kẹ́ five thousand five thousand nínú sálárì oṣù àkọ́kọ́ ẹ̀ẹ́dà dé o twenty five ló bá níbi oṣù kejì ó tó yọ ìdíjẹ́ rẹ̀ five thousand ọ̀rọ̀ bó ṣe dọ́gbìn owó tó kan ó bá fi ọkọ̀

ọbẹ̀ lo it kéde kan ọbẹ̀ android phone ọbẹ̀ lo smartphone o ọwọ́ àwọn olùdó lẹ́fù lè ti kọjá kéde náà máa lo irú àwọn kéde yẹn sòdí náà fẹ́ lo laptop lórí kéde yẹn tó ní function yìí bẹ́ẹ̀ lógún báyìí ọwọ́ àlọ́ yá two hundred thousand ta lọ́rọ̀ tọ́ba ti ní pèlè padà ọwọ́ ọ̀rọ̀ ní lọ́sọ̀rọ̀ tó rí fẹ́ẹ́ tẹ̀lé yìí ṣe ọmọ pèlè tọ́lọ́ ṣe kéde o tó gbé ọ sí nìyẹn irú ẹ̀ ní lẹ́bọ̀ yìí ti gbọ́dọ̀ ìwò lágbára kọ́ ọlọ́ra fẹ́ tó lè kéde o tí ó dúró níjọ́ tí wọ́n bá ti tà lọ táàkì fóònù yẹn lọ́dọ̀ rẹ̀ níjọ́ ọlọ́ba ní ọdún òróró la ó ní one fifty tàbí wákàtí méjì tó yẹ kó tó tọ́ la tọba tó lówó kan ìtọ́lọ̀ orí ìfira fẹ́ tó lóṣù nínú sálárì rẹ̀ ó ní ten thousand naira àkáǹtì òrò mẹ́sì àfáà ní kábọ̀ kọ̀ọ̀pìtì pẹ̀láwọ̀ tọ́lọ̀ yóò jù wá lọ làbẹ́bí ti sọ fún wa bẹ́ẹ̀ ẹ bọ̀ wẹ̀ tọ́wà lókè yín

invitation ti ọkọ̀ tẹ̀ twenty thousand late invitation the invitation wa dán ní the ask ah, kàlẹ́ àbá àti Invitation, no find ló fà value. Even the rẹ̀ sọ́ọ̀sẹ̀ white and black They kẹ́kọ̀ọ́ ní description, ní pé ọmọ mi lágbájá òsè wà nímọ̀ o láti Òṣòdì ẹ̀wọ̀n kọ̀tọ́ lọ sí kéésù náà two tẹ́ ẹ bá wá débẹ̀ ẹ̀yà ní akọ́ ọ̀tún afẹ́kọ́tẹ́ náà àti lọ́tọ̀ tó ní two thousand. wọ́n wà ní òde wa oríire òpè inú nǹkan sí ọ rọ́lú ọ àwọn ọkọ ọmọ ẹgbẹ́ náà pa ọlọ́run bá fún láti irú buhari bá ṣe òní wọ́n ìrẹsì ìṣẹ́kù pọ̀tẹ̀ white and black inú buhari pẹ̀lú ẹgbẹ́ five thousand naira ní

nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ àpò òun nìyẹn àtàwọn nǹkan bẹ́ẹ̀ àtàwọn nǹkan bẹ́ẹ̀ láti wò ní ṣe kéde òun tí ò lè dá wa. torí bí táà lọ àáfàá ní àwọn ọ̀dọ́wọ́ wá ní òfin gbà láti kó bá ìlú wa. jẹ́mẹ́ ọ̀nà pọ̀ kódà àwọn àáfàá analyse ẹ̀ débi wípé òsì gángan lè sọ òdìdí ẹbí bí kèfèrí ibi tí màá ti nìyẹn. ó sì kọ́nà àjọ ojúlú bó bá níbi ó lè sọ bàbá ìyá gbogbo ọmọ tí gbé yóò di kèfèrè dé yọ ẹ̀ dìtì ló já àbẹ̀ rẹ̀ bèbè ẹgbọ́n náà lórí ìwà bọ̀ ọdún mẹ́sàn-án àlọ́ sọ́la tó bá ń sàdúà àdẹ́bí òní àlàúfẹ́ ìní àwọn òbíríkà nílẹ̀ kúfúrì wàlùfákìrì ìwọ ọlọ́run làbí bí kí n di kèfèrè àtòsí àwọn àbọ̀ àdíkílọ́fà lè ánẹ̀lùfà kírọ̀ káàdà ayé fúnà ka torí kọ́nà òṣìṣẹ́ náà ó lè ọmọ ọ̀yà nítorí wọ́n láwọn ayé àwọn àgbàlẹ̀ lò ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀rà torí ní wa ni ààrẹ ti fẹ́ lò yọ́ mọ̀ wá lanu sílẹ̀ ẹ̀dẹ́ta lórí bí ọmọ ẹ̀ lanu sí o kí ni ìbáfẹ́ lanu àti ọmọ ọmọ tí wọ́n kò lábẹ́rẹ́ malaria ní ìsára rẹ̀ ọba láàbíà àbá òsì sọ àwọn ẹbí kẹfẹ́rẹ́ inú ìlú yìí ẹbí mùsùlùmí bá ti pọ̀ jù wọ́n lè dìdàkudà irú ọmọ bí ilé ti kẹfẹ́rẹ́ táwọn sì ọmọ afọwọ́ tán àwọn wọ́n rẹ̀ lọ àwọn ẹlẹ́bọ̀ wọ́n yọ̀ sọ̀rọ̀ lé àwọn wọ́n bá sanwó wáyẹ́kì wọ́n bá sanwó jáàmù wọ́n bá sanwó àdìṣẹ́ wọ́n bá sanwó sùúrù rẹ̀ tí a ní ọ̀lẹ́ láti ìlú náà lówó náà ní ilé ọ̀bà sí ṣẹlẹ̀ ṣùgbọ́n ìwé chọ́ì àsìkò sì bá pọ̀ nínú ẹbí ó lè sọ odidi ẹbí ní kiri o kéfì yàrá a sọ a jẹ́ kí ọ̀rọ̀ ọ̀bíríkì àwọn ọmọ a jẹ́ kókó lúkúlú sí i tẹ́lẹ̀ sọ̀rọ̀ jẹ pàápàá sí ìbámọ̀ ní nàìjíríà yìí àẹ́kọ̀ọ́ méjì ara wa káfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin kámọ́ aṣọ ṣe fi làákà wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ọ́yà fẹ́yàwó mẹ́ta mẹ́rin ọ́yà twenty thirty ìgbọ́n ọjọ́ yà tọ́ ọba bímọ tọ́ ọ̀sọ̀ ní wọn níbi tọ́lọ́ torí pé kúlù kò mọ̀rọ̀ wà kúlù kò mọ̀ sùúrù àrọ̀ ìyá àwọn mùsùlùmí kan bímọ dàálẹ̀ lónìí àwọn ọmọ wọn di oró nínú àwùjọ àwọn ẹni wá ju wọn ní mọ́sálásí àwọn ẹni àwọn ọmọ káàkiri àwọn ẹni jalè káàkiri àwọn jẹ́bẹ̀ tó sì bá wà abẹ́ ọ̀pá kọjá pé four children of bringing kọjá pọ́nà tẹ́ tààrí àwọn ọmọ ọ̀nà yìí ò lè dá ẹ wò ní ìsìn ní nàìjíríà kò sì ẹ̀kọ́ kódà yìí kan sì ní ọ̀yọ́ òde kódà bí sùn àwọn ọmọ tó ń nínú kíláàsì èyí fojú ara àbírí ọmọ mi ìyẹ̀lẹ̀ yìí ti jókòó ọyẹ sọ̀rọ̀ mi ọmọ àkọ́jọ́ bọ́bọ̀ lọ kò wí private school mẹ́ṣe kí ni o bẹ́ẹ̀ bọ́ ọmọ rẹ̀ jẹ̀mọ́ fọ́ bàbá lọ private school lónìí owó ni private school ti dè mẹ́rin ní làwọn náà ọ̀pẹ́ tí mẹ́rin wà òde bẹ́ẹ̀ tí wọ́n á ní bí ah, àbá wa nílá ṣubú mọ̀mọ̀ dáadáa o tó o tó wó táàbù mẹ́ta tí wọ́n jẹ ní sáà làwọn ọ̀tà tó ti kọjá táàbù kan àbá ẹwà ọmọ yìí sábà ìsì lé ọmọ àti pàtó àwọn àgbẹ̀ bá kọ àbùmọ̀ ẹ̀kọ́ fóònù wa yìí lọ pa. wà á lẹ́yìn láti kọ́mọ́ pàṣẹ bá tó bá ní tó láwọn ọmọ ọ̀fẹ́ ọ̀fẹ́ ìkọ́jẹ̀ sí ilé ọmọ wọn ọwọ́ apá tó bá ti ìwọ bọ́ọ̀bà wẹ́n lọ private school fees àfikún olówó lọ́tọ́ ọmọ ṣe kéde fọ́ọ̀mù ẹ̀fọn jẹ́mọ́ ọgbọ́ ọ̀lọ́ ilé èké ìgbà kan ilé èké jọ́ fún sí ìmọ̀ èkó bí o láwọn ilé èké ní ìsìn à ń gbowó ni à ń gba owó wà láì èké à ń gba owó èké ọkọ ní kúrò àlè ẹni kéwù ọ̀fẹ́ ẹni kéwù rẹ̀ wò kéwù kàdí kọ́dà fún ìjọba ti kọ́mọ aláǹgbà káàkiri àwọn àbá náà jẹun àwọn àbá ti àwọn àbá náà ti ní àlàáfíìlá àwọn àbá ti kọ́mọ ní kéwúrú sùn èdè gbọmọ ní owó dúró fún wọn kódà lónìí àwọn àbá àti wọ́n jẹ́ àwọn gíráduwétì lọ pàápàá tó bá jẹ́ kó fa àwọn tó bá ń parí sórí wọn ìdí kánò ṣe fọ́nmà gọ́ọ̀tọ̀ kánò ṣe ṣèkàrà tó ṣe ń gbà yẹn nìyẹn gbogbo àwọn tó jẹ́ èyí wá ẹ̀kọ́ lẹ́yìn kéwú jẹ́mọ́ tó sì bá wà ló bá tẹ́lí àwọn owó ṣe yóò bú ara tẹ́lí àwọn ẹ̀kẹ́ jẹun àwọn àfọ́ àti tẹ́lí àbẹ́jọ òun láàpọ̀ wà láì tó sì bá wà lè àṣì tẹ́lí àbẹ́jọ bẹ́jọ ara ẹ̀ tẹ́lí àdíyà àtẹ́lí àtú àìjìsú yà kọ́bọ̀ ọdá pé fàdébí alimúmínú lè kọ̀wé khairun wà áhàbù ilà lọ́ọ̀ì nínú alimúmínú dọ̀ọ̀yà tó sì bá wà pẹ̀lú àwọn ọ̀gbẹ́mọ̀ ní balance ayẹ̀sì jẹ́ ọmọ gbogbo àrí láàárọ̀ ó fà gbọmú ó dọ̀tọ̀ ọmọ jẹ gúgúrú táṣà táṣì ọ̀dàlẹ̀ ọ̀jẹ̀ ẹ̀kọ́ ó tẹ̀ fi mẹ́mẹ́ sí èyí ò balance jẹ́ nígbà òdìjọ́ kejì kí ló tó jẹ láàárọ̀ iṣu nìkan ọmọ àdéjì ẹni oṣù alọ́rùn ó bomi ọdọ̀ ọ̀sán ọjẹ búrẹ́dì fifty naira àwọn méjì ọjẹ búrẹ́dì ọlẹ́ naira ó tó dalẹ̀ gàdí tẹ̀ látọmọ lálẹ́ yìí ó bó lọ́mọ ti fẹ́ ibò mẹ́rin sẹ́rí kọ́mọ ọdún oúnjẹ gidi àwọn ẹ̀jẹ̀ kọ́mọ ó sáwùn intellectually ó sì yọ ọ̀pọ̀ tọ́jà yìí pé kéde o sẹ́rí bí àwọn owó lè problem àwọn àbọ̀ alára burú rẹ̀ ni wípé ó lè sọ àwọn ọmọ ẹni kéde o àlùmọ́rúgbọ́n aláàárẹ̀

sẹ́ẹ̀dù kéèyàn bá rí ẹ̀yọ̀ àpò ilé ọbẹ̀ lè ṣèké lóru tí bàbá wa ilé wa ní Ìbàdàn àmọ́ látòrí òkè wà bàbá mi ò lè bẹ́ èso ní kí o ààbẹ̀ látò ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ ní ìsìn àfa ọ̀run làálà a táwọn ọ̀ṣẹ́ gàárì àtẹ̀wà péye ọ̀ṣẹ́ àwọn oúnjẹ gidi ẹja péye wà lẹ́yìn ní máa kó báwọn ọmọ ídólì ídólì ọmọ pàjẹ́tì jẹ́mọ́ ó lè sàwọn ọmọ ẹja láàárẹ̀ lọ́dọ̀ wo ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lo self medication fún àníyí kágbọ́mọ lọ kékeré ní léwu ọmọ bí ẹ̀jẹ̀ rẹ̀ ní problem ọmọ bí ó ti dìbò lọ́pọ̀ àwọn kan ló ara sẹ́wọ̀n pé nínú ìtọ́jẹ ká máa ṣe ó kéré jù lọ́dún ẹ̀ẹ̀kan kálọ̀ lọ sí mẹ́díkà tẹ̀kọ̀ ìjọba ẹ̀ mẹ́jẹ sàn yìí jẹ ìjọ wo ni ká kú ṣé fáwọn ọmọ ìyàwó àtàwọn ọmọ wa ebi tá a ti wá owó a jẹ owó sùdíìsì wa mẹ́díkà tẹ̀kọ̀ ọmọ ìyá wa kan fẹ́ jẹ lẹ́sìn òde ló lo wọ́n ní ẹ̀jẹ̀ lẹ́sìn kan ara rẹ̀ yá àbá àbá ni wọ́n kọ́ jẹ ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀ka ti ẹ̀ka ti wọ́n ti kúrò tó di wọ́n kọ́ jẹ abá ẹ̀lẹ́ kẹjẹ tẹ́lá àwọn dọ́kítọ̀ sẹ́yìn wọ́n àwọn dọ́kítọ̀ ìbá àwọn ti bá àwọn tírẹ́nì kan lóòótọ́ àwọn dọ́kítọ̀ ìfẹ́ gẹ́gẹ́ ojú ẹsẹ̀ ló dọ́kítọ̀ ti kọ́ lójú ẹsẹ̀ abá ẹ̀lẹ́ tó báyìí ibo tó bá sọ̀fà ìbùdó wà láì ìfẹ́ sọ ní ọkọ̀ pọ̀ tí dọ́kítọ̀ bá ti pé o fẹ́ kú pẹ̀lú àtọ́lọ́ ẹ̀ lálàáfíà ẹ̀ lálàáfíà ẹ jẹ́ kẹ́mọ̀ ẹgbẹ́ yín lọ lé kẹ́rí bàbá bá tọ́jú lẹ́yìn ọ̀sẹ̀ kan wọ́n tó wáá gbé wá ní ẹ̀sùn ẹ̀dẹ̀ òkú rẹ̀ wọ́n gbé wá táwọn dọ́kọ̀ ti máa ṣe àbọ̀dé gbàgbé ó ara ẹ̀ sì ti dọ́kọ̀ sí yẹ dọ́kọ̀ ló pé ó kù lọ́la ó yẹ kán tán kán lè kó òfin o wọ́n tó àwọn ọbẹ̀ ọlọ́kẹ́ balẹ̀ gbé ayẹ̀ ah, lè wọ́n wá fẹ́ tó sọ̀rọ̀ pé àpá ní problem nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan kọ́rọ́ òkò báyìí èdè rẹ̀ ti ní problem ó dẹ̀ jẹ́ wà kọ́ta mi níbẹ̀ àsọ̀mọ́ olóyún ọ̀fẹ́ bẹ̀jẹ̀ lẹ̀ jọba irú ẹ̀ lè sàwọn ọmọ wa àti àwọn akọ́lọ̀ méjì ó ṣe wọ́n títí ẹ̀ lè òfin òfin bá wa fẹ́ra gbogbo wa wà lẹ́wọ̀n ẹ̀ká mọ̀ sí medical check lónìí ní ìsìn táàbá tí wá rówó ṣe kúrò lábẹ́ ṣe ọlọ́kọ́lá àgbà lójú àfáà ní àlùkọ́ sọ́mọ̀ conflict wa ṣẹlẹ̀ ní ẹbí tí ọba sósì sẹ́ẹ̀rí tí ọmọ fa wàhálà pọ̀ ìjọba ò ṣe kéde ó pọ̀ ẹ̀ẹ́dì tẹ́tẹ́ bá wọlé òkú nígbà lọ́wọ́ alàdìsá ẹgbẹ́ ìjà sara wa jẹun tẹ́lọ̀pọ̀lọpọ̀ wa àgbọ̀ tọ́lọ̀ ń gbà lérò ìkàwà àbúdà alàdìsá ọ̀gbẹ́ tí jẹ́kọ̀ wà àbúdà owó ní jẹ́kọ̀ wà àbúdà. pé àwọn ọkùnrin ló lérò ló darí ọlọ́wọ́ akọ̀sọ̀ pé lọ́rùn bá wú ó fi gbá ẹnu àwọn fẹ́mílì ó gbá ẹnu wọn tí wọ́n sọ pé wọ́n sì bá kàdú bá kàdú orí wọ́n ti kú afọ ọlọ́run náà bọ́lá afẹ́ni wù ọlọ́run bọ́lá fọ́pọ̀ lọ omi gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ tó ti jọba ti lè bí obìnrin wà láìsẹ̀ ẹ̀kú bọ́ wà òbí díẹ̀ mi náà ń bọ̀ bá tó ọba tó wọlé ọkọ ọkọ rẹ tọkọ rẹ bá sáájú ẹ fún àwọn ọmọ rẹ tó lọ bí ọdún tó lọ bí yẹ ṣùgbọ́n kò ní bọ́ọ̀tù òru ó lọ bí kíláà yìí pé ọyà ìwọ́ wà á ṣe kíláà ó lọ bí kíláà yọ̀ọ̀mọ̀ kọ̀ǹtò bí mo lè lo kíláàsì bọ́bá tó ní bọ́ọ̀tù níyàwó ó lọ bí ó ti lọ kọ̀ǹtò ṣùgbọ́n bí ìjọba ti lọ́wọ́ ọ̀bẹ̀ tẹ̀ láti ọkọ rẹ̀ dráìfà lè ti rẹ́wọ́n ṣékeré o a yọ ọ̀la sílẹ̀ yìí. ọlọ́run wa nílẹ̀ yìí máa gbọ́ lápọ́kùn ìdòdè lọ ìwádìí bẹ́ẹ̀ àǹfà àtiwọ̀tọ̀ ọ̀bà lówó náà ti jẹ́ lè kọ̀ wá lọ́sùn ìjà problem ibẹ́jì obìnrin ò bá àríwó kábíbẹ́jì àwọn obìnrin bá gbé àwọn ìyàwó àrẹ nínú ọ̀lẹ́ ìdàdà ìyàwó àìsàn òbí aláàrẹ olódìdí oṣù méjì àwọn Awụ jẹ́lé àdàbí èéfì èrú tí ẹ̀ka ìmúlẹ̀ àwọn kí lẹ́ èso ọkàn kò lè fún nípa wà mú sí káṣí àtàrí kọ̀ǹkọ̀ṣẹ́ rẹ̀ kọ̀ǹkọ̀ṣẹ́ wá sókè àwọn ọmọ òrìkọ́ kọ̀ọ̀ṣẹ́ jẹ́ ẹ̀rọ kẹ̀lé káṣí ọbẹ̀ àjápa kí ní jàjápa ṣe pẹ́ntó lẹ dàbí ní ọbẹ̀ àjápa kì í ṣe kó pípa kì í sẹ́kù sí àti òkú èkó náà lẹ́rù pọ̀ ó ní àdẹ́bí wọ́n górí òkè kaná wọ́n tẹ̀bà wọ́n tàjápa wọ́n ṣe kọ̀ọ̀kọ̀ṣẹ́ wọ́n tàdàlú wọ́n tàtàró èso dàbí ìlú tá a lọ́ọ́ gbẹ́gbẹ́ rẹ̀ èdè ọ̀dọ́ dàbí ìlú twenty yàrá òkè àdìgẹ́ tèmi ẹ̀ ti sínú sínú wèrè wo jọ́sìn lọ́wọ́ bá gbóúnjẹ níjọ náà òdì ní ọ̀dá rẹ̀ o òdì ló fún èèyàn lọ́wọ́ wà láì dàbí ìlú èso jẹ lọ́dọ̀ lọ́dọ̀ àwọn lọ́wọ́ bá wá kéde o bí kéèyàn oko kóró àgbàlùbọ̀ àfa tẹ́lẹ̀ ti sọ́ọ̀nù ṣe ìgbà wọn lọ́dọ̀ kóró di márùn kẹ wá sọ àgbàlùbọ̀ bẹ́ẹ̀ ni kóró márùn lọ́dọ̀ bẹ́ẹ̀ ni twenty kí àwọn ẹni ìbò ìbò àgbàlùbọ̀ ìbò ọ̀dá

nígbà bá débi solution máa aláàdé wọ́n fi solution bá ń lọ sọ́yìn bá ń lọ sọ́yìn. àṣeyọ́ ọ̀dọ̀ pa ìjà nílé ẹbí kú sí ọ̀la ti sí wà á dábò tọ́ à kò ní gbéyàwó ọmọ ẹ̀sẹ̀ láti ọkọ mọ́ ṣùgbọ́n yóò bẹ ọ̀yẹ́kẹ́ yóò lọ sílẹ̀ à ń sọ sí ọ̀sẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ni kọ́ sẹlẹ̀ tó sì bá ti wà ní ẹni tó bẹ̀rẹ̀ òdìgbọ́n torí kò wọ́n ló ké tà àtọ́ ọ ṣùgbọ́n ìtẹ́ ẹjọ́ bìí wa ẹ̀dà bí àwọn obìnrin tó lọ́wọ́ ìyàwó oníṣòwò sọ̀rọ̀ zainab kí mo kọ́kọ́ nìkan náà wọ́n lọ́bìnrin yẹn ó iṣẹ́ tó máa ń ṣe ó dẹ̀ lówó lọ́wọ́ òun ló wá lọ sí ìdáhùn tó sọ̀rọ̀ àtàwọn ọmọ rẹ̀ wá lọ́wọ́ àdẹ́sí àdẹ́sí Buhari àdẹ́sí ti yóò gba lọ̀kọ̀rọ̀ ọba wà lọ̀kọ̀rọ̀ ọba wà pé èèyàn ṣe dáadáa ìwọ tó ọjọ́ mi ìgbéyàwó ọ̀hún gbowó sọ̀rọ̀ àìsí bàbá rẹ lọ ọwọ́ akó fámìlì lọ́wọ́ láti kó ìtẹ̀sẹ̀ balẹ̀ ọgbà ládàbí ládàá kó o ti dáadáa sọkọ rẹ àtàwọn ọmọ rẹ ládàá kó o ti kó lórí àti àwọn ọmọ rẹ ó lórí ṣùgbọ́n wọn ọkọ kí

káwọn ẹbí èrò ti lẹ́gà and the return yóò wà pàtó ní o nǹkan méjì lò òsì náà ń sọ jẹ́mọ̀ wà láì fojú ara àti àìsàn láti tẹ́lẹ̀ tí bára wọ̀ sẹ́mi ìwà nínú làágùn ìwọ lọ́rùn ìrìnlẹ̀ wàlẹ́ òṣùwọ̀n mú ní jọ́sọ̀ bí ayẹrẹ ìbàdàn wọ́n tẹ̀ sọ̀rọ̀ owó lọ́wọ́ mi kó tó nípa jọ́sọ̀ tó sí ìkò náà ìbàdàn ni wọ́n rò ó ṣe òun ìwà ìwà ẹgbẹ́ òṣùwọ̀n ẹlẹ́yà mi ìlú lẹ́yìn kò tètè lọ mọ́ wà máa ṣùgbọ́n ẹlẹ́yà mi ìwà lẹ́yìn pé tí o pè é báyìí tó wà pọ̀ owó bọ́tà bá fi ìwà lẹ́yìn tó lọ. Tọ́lọ́tà fi àìsíkó sì bá dé ní obìnrin ní yóò ní ìdí kódà àwọn ní ọmọ ẹ̀ Ẹ̀ láwọn tẹ́lẹ̀ kọ́ ni kọ́ fà o òsì tẹ́lẹ̀ táwọn sàádé gbogbo náà tẹ́lẹ̀ táǹsọ̀ tẹ́lẹ̀ o ìyàwó tí wọn bá ẹja o ìyàwó wọn fa wàhálà o ìyàwó wọn jẹ tábùlù oṣù méjì o ìyàwó wọn jẹ wọlé wọn lówó ìyàwó wọn sọ lówó kí o ìyàwó wọn ọlọsẹ ti náà o ṣùgbọ́n tó obìnrin olóbìnrin àwọn àfáà wá ní ìsòrí ọ̀tọ̀ tá a bá ti ń fura pé òun lọ́fẹ́ bẹ bí wa jẹ́ wọ́n ní káṣà kéèsì àwọn kókó tí mo fẹ́ sọ alákọ̀ọ́kọ́ òun ni àlùkẹ́sì ló yàrá fẹ́ẹ́rí kálukú wa ká ní sí àlàyé náà mọ̀ ṣe àwọn àfáà ní ìsòrí ọ̀tọ̀ dáa torí bá a ti rí nínú kẹ́míkọ̀ kan yí oṣù wà lóòrùn òòrùn tẹ́ṣe wọ́n sanwó oṣù rẹ̀ ọ̀n lọ jẹ́ mẹ́rin friday sátidé sunday ìyá lọ wá àti kí mo ní kọ́ lọ́wọ́ àgbà ọ̀yọ̀ ẹ̀yà rẹ̀ kò bí kò lè wọ́ọ̀kì fẹ́ yìí torí kò sóko lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọ́ọ̀kì ìbàdàn ọwà lẹ́kọ̀ọ́ yìí ó lè dènà díẹ̀ ọwà wá ní kókó wà lọ ọwà lọ tẹ̀jú jẹ́mọ̀ ìṣòkùtàlàyé o fẹ́ẹ̀

ni ayẹyẹ ala bẹ olórí fọ ọmọ ẹ tọrọ àwọn pẹlẹ ọhún yálà wọn fọ àdìwọn ẹsẹ fọ tó bá fọ ẹni tó fọ okó nira bá ọfẹ dójú tí tí bá fọ ara àti ṣùgbọ́n tó bá lọ ìjìnlẹ̀ àbá àbọ̀ wà ọ̀nsẹ̀ fún bàtà sábíọ́lá nínú sábíọ́lá nàìjíríà tó padà lè tó o bá fẹ́ di tà lórí tọ́ba náà wá ti lọ ní àwọn ọgbà tí wọ́n fẹ́ di rí your present situation ni wọ́n fi náà sọ̀rọ̀ kì í ṣe pa nígbà táwọn bá gbé Buhari jẹjẹrẹ bàbá Buhari kí lóò Buhari lè ṣe president bàbá Buhari tọ́ba ìsòkò wọ́n tó ṣe é di ọkọ̀ rẹ̀ tọ́ba tó wọ́n tó gbé olóṣì tọ́ba jẹ́ olówó olówó tọ́ba jẹ́ ni wọ́n fi lọ kì í ṣe pọ́ọ̀ mọ̀ fẹ́ di tà lọ láíláí àbọ̀ àdékèyìn ò ní àǹkẹ́sì odidi mọ́sálà kan bẹ tí wọ́n ní ká yanjú ṣùgbọ́n ọ̀sásìkò wà láì torí ẹ̀ mo ṣe kó gbogbo àwọn ìwé bíi ten pages yìí dání. iṣẹ́ tà ń sọ yìí iṣẹ́ ẹ̀kọ́ obìnrin ní ti ṣe kéde ìdájọ́ ẹ̀sẹ̀ yìí màá kẹ́sọ́ láàrin pẹ̀lú méjì kò lásán tó ìkọ́ wọn ṣùgbọ́n ti di lẹ́tọ̀ tí mo ti pìpì àrè níṣẹ́ nínú àwọn obìnrin ní bá àbẹ̀lẹ̀ ọjà ara ni mo ti pìpì àrè lẹ́tọ̀ ìgbà yẹn tọ́ra àwọn àfa àsọ̀rọ̀ tọ̀pọ̀ ọ̀dọ̀ mẹ́rin làwọn èèyàn pín sí lórí ọ̀rọ̀ ṣẹ́ obìnrin èyí tó ń gbàgbọ́ta wá street òun làwọn orí rẹ̀ gbé obìnrin lè ṣiṣẹ́ tá a bá ti rí àwọn ọ̀dọ̀ wá bíjú ṣẹ̀rẹ̀ ìyá àwọn ọgọ́jẹ̀ ẹ̀bùn òṣèré àtàrà àwọn kan náà àṣàjì wọn lè gbẹ̀gbẹ̀ ṣẹ́ra ọ̀rọ̀ ṣiṣẹ́ àwa àrífẹ́ ìfẹ́ sọ ràádì takù súdẹ̀ takù obìnrin iṣẹ́ òṣèré àṣùgbọ́n oníkéde o bọ́jẹ̀ iṣẹ́ tí ò gbọdọ̀ takù àdámẹ́ iṣẹ́ tí ò gbọ́dọ̀ affect primary kéde o assignment ẹ̀ which is kó tọ́jú ọkọ àti kéde àtọmọ àti inú ilé kì í sọ́kọ àtọmọ ẹ̀dẹ̀ká àti kéde o obìnrin ọ̀rọ̀ ẹ̀fọ́ kọ́lẹ̀ òun ní ọ̀rọ̀ ẹ̀fẹ́ òun ní ọ̀rọ̀ ẹ̀fọ́ sí òkú inú ilé méjì ó lè rí pẹ̀lú àlùjẹ́lẹ̀ lọ́wọ́ àròjù ìṣòbìnrin ni gbogbo iṣẹ́ tó ọba ti ń ṣe tó àfẹ́ sí bẹ́ẹ̀ tàwọn iṣẹ́ burúkú ni báṣẹ́ bẹ́ẹ̀ fọwọ́ lọ fáyé sí láti establishment of sex ọkọ̀ ìyàtọ̀ lọ́rọ̀ ẹ̀rọ pọ̀ kò gbọ́dọ̀ jẹ́ sẹ́kẹ̀ tí ọ̀wà níjóbi olùdè láti ọ̀rọ̀ àpàtà rẹ̀ bí kó sì já bù lẹ̀ bí kọ́wé ní àdàràdà gbogbo ṣe lé lè gbogbo ṣe. bákan náà kọ́wé rẹ̀ kọ́wé rẹ̀ wá jẹ́ bóta ká bí láti ọ̀rọ̀ wa wọ́n wà arógà sọ́kọ rẹ̀ so àti àwọn nǹkan dé tàbí kò lè yà àlùkò yìí káfíńtẹ̀ àlá lẹ́yìn tí ọ̀rọ̀ tó wà láwùwà fún wa yẹn jẹ́ káfíńtẹ̀ lọ́ọ̀ tọ́bajẹ́ pé ọ̀tà lọ́wọ́ náà tọ́bajẹ́ ìdáka náà tọ́bajẹ́ pé ọ̀tà bisikíìtì tọ́lọ̀ tó gbogbo ọ̀nà pé wọ́n ìyẹn tẹ̀lé. àbá àlàyé ní káwọn ọ̀rẹ́ mẹ́ta ń pa ara ní àlè sọ káwà ìkọ́nọ́míkà káwọn sọ́wọ́ lẹ́ gbogbo kékeré yẹn máa ń lọ́wọ́ sí. àwọn òṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá fẹ́ ṣe ẹ̀yẹ́ one thousand tẹ́lẹ̀ òṣèlú ọba ṣe ẹ̀yẹ́ five thousand ẹ̀yẹ́ dúró lẹ́kùn tó fi dájú pé wọ́n gbowó tó bá ọrụ ẹ̀rọ ìjọ ẹ̀rọ ayé ìjọba yọ búlọ́ọ̀kù ẹ̀rọ yọ búlọ́ọ̀kù ìjọba yọ kéde ẹ̀rọ òun náà ní expertise gbogbo tá a bá ń ṣe ká ṣe dáadáa a máa pa kíkéde o tó lọ. ara rẹ̀ ní káwọn olówó rẹ̀ ara ní káwọn fúnra wọn ara ní ìlàrúgbà kábẹ̀ yára wa lówó láì nínú ìdílé bá a fẹ́ sọ ìlú ayé òfin àtúbà a lè rí ọmọ ẹ̀yà tó jẹ́ pé aláwọ̀ márùn mẹ́wàá tó máa dá tó ẹgbẹ́ níta a sì ní ìṣòro ìdíyà ní twenty ilé ìṣẹ̀yà ní twenty ọ̀wúyà ní twenty ó súnmọ́ kí ìjẹ̀ ìkọlẹ̀ rọrùn pẹ̀lú iṣẹ́ tí oṣù o àbí ọ̀lọ́ fi ṣe ìdánwò nìkẹrẹ kan tí ó fi bọ́ ẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ yọ̀ ọ̀rọ̀ wáyé ara ẹni àlẹ́ àmọ́nà wà sí ní pìlẹ̀ àmọ́ ìwọ tó yá lọ́wọ́ náà lámọ̀ọ́ náà ìwọ tó òṣìṣẹ́ lámọ̀ọ́ náà àìlámọ̀ọ́ náà gbà fi pamọ́ ìlọ́fẹ̀ lórí ìdíkẹ́ ní olùsùnkábẹ̀jẹ tí yóò dé ìlú àtàkàkù ìsìnláyé àwọn nǹkan tá a lè máa ṣe papọ̀ láwùjọ àwọn ẹ̀dín òtò bíi kéde àwọn akẹ́lẹ̀ ìgbéra alẹ́ kóra wájọ kágbẹ́kẹ̀ǹkà sẹ́ẹ̀dì kẹ̀kẹ́ tá a bá bẹ̀rẹ̀ bóyá bọ́ọ̀ táwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀pá lọ́fẹ̀ẹ́ owó táwọn àdúgbò yóò lọ lórí abẹ́lẹ́lẹ́ àtìlẹ́lẹ́ nínú tó lè fẹ́ fẹ́ àdúgbò ní owó tó fi ra ọdún lóṣù ọlọ five thousand. àwọn tó wá gbẹ́sẹ̀ ga sẹ́ẹ̀dì mo náà sọ yìí àwùjọ táwọn ẹni ọlọ́ọ̀lọ́ àlọ́fẹ́ rọrùn nàìjíríà tó bá ní kọ́ wíwọ́n yìí ẹnì kan kẹ̀lú yọ gbẹ̀sẹ̀ ga sẹ́wọ̀n sàkáàtì ìgbọ́n yẹn káwọn náà àwọn abáyé bá rán lọ́wọ́ kákẹ́wò àdúgbò yìí wọ́n ti bọ́ òun bẹ́ẹ̀ kábọ̀dù ó ṣèjọba kábọ̀dù ó dára Saudi Arabia kábọ̀dù ó dára kọ́tọ́rù àbára àtúwé káwọn náà kẹ́ ẹ̀gbọ́n sí àwọn náà kí ló kọ́ ẹ̀wẹ́ sí apákéjì ìjọba ìbòrò bóyé ọ̀rọ̀ wá sí náà wà bẹ́ẹ̀ ẹ̀dá ó bẹ́ẹ̀ sì rí ẹ tọ́jú káwọn ọkọ̀ kẹfì kàkà jẹ ọlọ́run odidi ilé yóò mọ kọ káwọn ènìyàn máa ń gbé bẹ̀ láì kékeré o láì sanwó pọ́ńpì tọ́lẹ̀ sí ìmọ̀ kọ́ pé bá ti fẹ́ tọ̀ tọ́ fẹ́ ẹwọ́ yóò lọ́ọ́ lè lọ yàgbẹ́ níbi iṣẹ́ rẹ̀ kò sí ibi dẹ́kun sílé bẹ́yà gbèdé ojú náà ọ̀sán nígbà tí wọ́n gbà yóò lọ́ọ́ bá ti kíkìrì àyàgbẹ́ lójoojúmọ́ lóṣù kan ọjọ́ one five eight yàgbẹ́ lọ́dún ó ti ṣe táwọn yàgbẹ́ ẹ̀yin kọ́ kẹ́kọ̀ọ́ tọ́lẹ̀ ìdáhùn lọ́wọ́ ìyàgbẹ́ kan náà kàn bẹ́ẹ̀ ìgbẹ́bí lè jọ ìjọ́ mi kò bá jẹ ìwà tó jẹ́ pé ìyàgbẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. tẹ́lẹ̀ wọn bá wà lẹ́sẹ̀ bá táwọn ìlú bíi bíbẹ̀rẹ̀ là ń sọ yìí tó sì wà bí ẹ̀sìn wa yọ ọmọ ẹdí ìnáwó àwọn èèyàn kù. bákan náà àwọn àfáà ní alibakulu ìsìlámi kájú ìsìlámi bá tó ti tẹ̀ náà kí ni bí ó ti kú. ẹ

ẹ wá lo báńkì náà lórí wẹ́bísáìtì tí wọn ẹ wo yà wá tí a rí sí ìfẹ́ wọ́n wà á já fọ́fọ́ náírà lórí ilé wọn dídí ìdìbò ìṣẹ́ ti fẹ́ ṣe ilé ìlànà wọ́n tó àbá tẹ̀ sí owó ẹgbẹ́ ìṣòwò ọ̀pá yẹn atm ní mo fi tẹ̀sí sáfò ẹ̀ẹ́dì kan atm bẹ̀ sí nà kí lè bá nígbà ẹ̀sẹ̀ ìṣe tẹ̀sí gbogbo ẹ̀kú jáwó eléyìí ẹ wo ọ̀rọ̀ àti atm fún ìjọ́ọ̀dì báńkì pẹ̀ tàbí sí fáìlì tó ń gbà yẹ ẹ̀fọ́ ìdá kankan ṣé báńkì dá àtòsípò bẹ́ẹ̀ àwọn olè tó gbà tó ti káwọn bàbá ti lè ta ní bá ti máa lẹ́yìn ẹ̀kẹ́ báyìí fifty five naira. irú àwọn Islam bank fọwọ́ Nàìjíríà bẹ́ẹ̀ àwọn tó lè fẹ́ tàbí fẹ́ tẹ́lẹ̀ ló níbẹ̀ ní jáì jùlọ ìṣe. ìyàtọ̀ tí ó wà tuntun ní ìgbẹ́tò àwọn abala kan àwọn òyìnbó kéde o. tá a bá rí rí Islam bank ìwọ̀n ìyàwó ìyàwó lè rí bẹ́ẹ̀ tó lè pátáṣù wà lẹ́sẹ̀ ẹ̀dọ̀dà àkọ́tọ̀ tí ò ní kékeré lọ. Tí kò lè ní ìrìnnú gbogbo àwọn eré ni ó ṣe é ní àwùjọ abẹ ọlọ́run ọba àti ìlú bàbá àti ọ̀ṣọ́gbọ́n ní ìgbà yẹn tó ní ìgbà. Àbá àti Tádọ́kọ̀ yẹ àdúrà sí àti àná. Yẹ́lẹ́ fi tó fi àdéhùn ìgbàlá ọ̀gbọ̀n ìṣòro ní ìfikọ́

àmọ̀ wá jẹun àwà olówó jẹun wọ́n wà lọ àbẹ̀lọ̀ ẹ̀sẹ̀ lọ sùkárì àwọn ọmọ ọmọdé aṣọ́lá lára láàrin náà أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله تعالى وبركاته